وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليت يتوقف الله أشري الصلاة هو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي في الله سبحانه وتعالى بلدي يكما جاء إكاء àti àánú fún gbogbo àgbáńláyé kí asọ́látù náà máa bá wọn ará ilé annabi àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alùpùpù lẹ́yìn náà mo kí gbogbo ìkàlẹ̀ bẹ̀rẹ̀ láti orí àwọn al-mashayikh al-fudala tí mo bá pàdé níbí lèní tí wọ́n jẹ́ àwọn olùṣàmójútó ẹ̀sìn ọlọ́run láwùjọ bí ta wà yí náà ọlọ́pàá tàbá wa tí wọ́n ní ẹ̀sùn olóore àwọn àlùfáà wa tí wọ́n máa ń pè mí lájújọ ta kí ló ń sọ̀rọ̀ dúpọ̀ yìí èlé mo tó fojú káwọn náà wá ní ẹ̀yin lẹ́mọ́ ń pè mí sálámọ̀ wọn mo ti dá wọn dáadáa ohun wọn náà ti ṣòro dáwọ̀ ìgbà mo wá débì ibi mo wá tẹ̀ wá bá wọn àlùmọ̀ṣáyà tí n bá tẹ ẹ̀rọ ti gbogbo àwọn èèyàn tí n bá sì mọ gbogbo àwọn èèyàn èèyàn méjì kan bẹ tí ìṣẹ̀lẹ̀ ìmọ̀ ìjókòó ìmọ̀ ó dà wá pọ̀ fadila tó Sheikh Abdul Ghani Juma hafidhahullah wa ra'ah wọn náà ti pàjọ pàdé ní dawratul Imam Malik as-Salawiyya nílùú Òṣogbo ọlọ́run sàyílẹ̀ fadila tó Sheikh Dr. Fadil Abíọ́lá Nurdin al-Imam hafidhahullahu ta'ala wa ra'ah fẹ́tẹ̀lẹ̀ kúfà ọlọ́run sẹ́yìn lẹ́sàn wọn. níbi wo ti wá ń gbà àwọn dẹ́sẹ̀ jòkó làwọn àlùfáà wa ń sọ fún mi pé àwọn náà ni mùdírù ilé kéwù ti àwà yìí madrasatu Ibn Qayyim Ibn Qayyim lid-dirasat al-Arabiyyah wal-Islamiyah ọlọ́run bá wa sẹ́yìn lẹ́sàn lóore àpò kí n pẹ́ kú iṣẹ́ o ọlọ́run gbà níjọsìn gbogbo bí tẹ́ ṣe tó ti dá dé ọlọ́mọta bá wa tó dá jù bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n bá wá kù náà àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọta bá wa tó gbogbo ẹ̀ náà ṣe àwọn tí ń bá rí gbogbo àwọn nàṣàkọ́ọ̀tì tó ti lọ mo rí àfáwà àtàkà sí Al-Qur'ani bẹ̀rẹ̀ sí ìmúpapá náà kọ́ọ̀lì. Allah akbar. wàmán yóò ṣááfẹ́ abàmú pàmádọ̀ láàrú ó jẹ́ pé náà wọ́n ṣàwáyé nàìjíríà ni àmọ́rọ̀ tó kó sínú ó ṣe lò gbogbo gbà wàmán yóò abàmú pàmádọ̀ láàrú náà tí fi wú yàn ọlọ́mọta àbá wa jẹ́ kí ìmọ̀ náà kó pọ̀ gbọ́n lọ. nínú àwọn ọmọ tó bá ń gbìyànjú bẹ́ẹ̀ kọ́ lè yẹn mọ́ ń kí gbà mí àwọn ẹni tó yẹ ká kí ọ̀nà làwọn àbáàdé kọ́ wọn kì í ṣe àwọn alùpùpù àwọn hay'atu tadris ní madrasatu Ibn al-Qayyim ọlọ́mọta àbáwá tán wọn lórí o gbogbo àwọn olùkọ́ni nílé tó yìí àbáwá àwọn akọ́nikọ́ni náà àwọn náà bẹ lábẹ́ àwọn ọlọ́wọ́ bá àmọ́ rírì iṣẹ́ yín ẹlẹ́nu díẹ̀ tọ́lọ̀ ní kójú orí náà torí ìmọ̀ òun náà la bùkátà sí ó sì jẹ́ ó máa fún wa ní pé àlọ́jọ́ iwájú tó dáa afá àlálà ọ̀nà àkọ́ ẹ̀ Sheikh Khalid ajẹ́pẹ́ Khalid Abdulghani dé mú bàbá yìí masha Allah barakallahu fik wa nafa'a bik wa baraka alayk wa zadaka hirsan ààrẹ náà fẹ́ ní ẹ̀lẹ́yìn ọlọ́mọ tí ó bá já sàmú àti kékeré ní kí máa ṣẹnu sàmùsàmù. àwọn èèyàn ní máa bínú pé a ó jẹ́ ajẹ́ sí bàbá àwọn atakùtì láti ẹ̀sán ibẹ̀ látakùtì tẹ ẹgbẹ́ tí fọ́níṣọ̀ bá débì kan ó wá rí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀dì oríṣiríṣi kalẹ̀ òun náà wá wá àwọn olóṣèlú ẹ̀dì dáadáa báyìí tẹ ẹgbẹ́ iṣẹ́ wọn jọjọ àràrùn tó dábàá akọ́mọ tí ó kanáà bá débi ìkan tó bá rí sí akọ́mọ tí ó tó yọ ó yẹ ká sọ fún iṣẹ́ ń yọ ọlọ́ọ̀bà àtẹnudẹ́sẹ̀ lórí. àwọn àlùfáà wa kejì tí mo tún mọ̀ nípò fún yìí ó làwọn sáàdù wa tí wọ́n tí wọ́n jòkó sẹ́gbẹ̀ẹ́ mi yìí. mo rántí pé ń dọ́tà ń jagun ogun ìtànlẹ̀ náà o ogun àṣejálàbí àṣejálàbí máa àwọn jálàbí wa yarí jọ náà wọ́n bá bẹ̀rẹ̀ rọ́ àwọn àwò pé ẹbí àfá àwọn kan kọ́mọ́ pariwo ní Muhammad ibn Abdul Wahab àwọn abẹ́rẹ̀ sí ní parọ́ wà báyìí ọdún àwọn náà bẹ̀rẹ̀ pé Boko Haram ní àwọn Ahlus Sunnah wal Jama'ah àrígbà náà tán dákọ̀ àwọn kọ̀ọ̀kan nínú àwọn àgbààgbà bá ìkìníkan Boko Haram ní o kìníkan Boko Haram ní o ìwọ́nà òpópó kálùkútà bí Muhammad ibn Abdul Wahhab inú ọ̀rọ̀ lèmi wá sọ pé ah, irú àwọn náà á tẹ̀ wá tu sí Yorùbá ní mo ti mọ àwọn ṣèkọ wà lónìí àwọn wá pè mí pé àwọn mọ̀ ti ṣiṣẹ́ lórí kíra yìí àwọn ti tu sí èdè Yorùbá àfọlọ́wọ́ sẹ́yìn náà sẹ́yìn lórí o mo débi mo wá ń bí àwọn náà pé ṣé mi fi sẹ́yìn náà ti wájọ́ náà ní ẹnubí náà rẹ̀ ah, jàmá àdúgbò yìí jìnnà o àláyé ah, jìnnà ọ̀pọ̀lọpọ̀ bí táà máa ń lọ àwọn ìtàbà kí kọ́sùrù mẹ́ àmọ́ yà ilé nìyí sọ̀láìnà kọ́sọ́rọ́ ní ọ̀jàmọ́ àní torí ayé agbọ̀rọ̀ gbátàrá ọlọ́run yàyí jìnà ẹgbẹ́ tún mílẹ̀rẹ̀ kejì ẹjẹ́ mílẹ̀rẹ̀ kẹta pé àdúgbò yìí jìnà àmọ́ wọ́n ní mo lè má mọ̀ ń pa àwọn èèyàn àmọ́ àní bínú torí àsìkò ká lè tètè bí tà ń lọ gbogbo àwa táwọn òbí àwọn ọmọlé tó ní àbíjọmọ wọn ní àtòbí ọmọlé kéwù àti gbogbo àwa jẹmọ tábẹńtàlẹ àwọn umahat àti àwọn àbá àwọn àbú àtàwọn umu èyí tẹ́yà ń sún lọ́dọ̀ dá lẹ́nu àbú àbíkémi umu tẹ́lẹ̀ máa ń bẹ̀rẹ̀ ní àbú èèmọ̀ àbú ní jẹ́rẹ̀ àbú àbú tá ní ló dálábù tí jẹ́ ogbó ẹ̀yà àbú ọlọ́wọ̀bà àtẹ́yìnlẹ̀ tó lórí ẹ̀yìn umu ọlọ́wọ̀bà àtẹ́yìnlẹ̀ tó lórí gbogbo àwọn ọmọ kéwú nílé kéwú mọ̀tàlọ́sàfẹ́ ìdìnà káyé al-dirasat al-arabiyyah wal-islamiyah ọlọ́mọtàbà àti dàdà fún wọn ni ta fẹ́ وما كفر مع العلم والمعلم آداب طالب العلم مع العلم والمعلم آداب طالب العلم مع العلم والمعلم أو قتل ما تقول مع العلم إما تنقل a máa ń lo ẹ̀kọ́ pẹ̀lú náà bá a bá ní àwọn ẹ̀kọ́ kan tá a máa lò pẹ̀lú ìmọ̀ a ń wá ìmọ̀ ní àárín ilé o ọlọ́dàkùn mọ́ ṣètò wa bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni àdáàbò talibul ẹ̀kọ́ tá a máa ń lò pẹ̀lú àfá àtàǹkọ́ ìmọ̀ ní ọ̀dọ̀ wọn ó di mẹ́nu báwọn ọ̀nà méjì ìtọ́lẹ̀ àwọn agbéyẹ̀wò rí irú tọ́pìkì yìí wá máa ń lórígun kẹta àmà àlìmọ́lì débẹ̀ lérò èyí ò ní àdáàbò tọ́ọ̀lẹ́bẹ̀lẹ̀ ẹ̀ máa ń ná sí àjùmọ̀lẹ́ ẹ̀kọ́ tó máa kẹ́kọ̀ọ́ wá máa lò pẹ̀lú àwọn tí wọ́n ní tààfà táwọn wá jẹ́ àwọn ènìyàn jẹ́nẹ́rálì a máa ń lò ẹ̀kọ́ pẹ̀lú àwọn náà tó a máa wá sọ àlàyé tọ́pìkì yìí lọ rèé ọ̀rọ̀ tí kìí ṣe tọ́ lọ́run tí kìí ṣe tàbí ọlọ́dàkùnmájú tẹnu wá ọ̀rọ̀ fẹ́ ọlọ́dàkùnmájú tàdánwò fún wa o gbogbo tábà sọ yà ilé ní olúwa mẹ́sàgbé tó dédé ìrúngbà tọ́ lọ́run ó bá ń tà wa kọ́ wa mú ká máa kú ní ìlànà àwọn sàhábà nítorí àsìkò abútimọ́ àtọ̀nà tiwa tó dín ẹjẹ́ ń sọ́bà ìpé àápò àwọn àdáàbò bíi mélòó kan kalẹ̀ nínú àdáàbò yìí èyí tá a gbọ́dọ̀ fi bá ìmọ̀ gẹ́gẹ́ tá a fẹ́ kọ́ lóò tí ó mọ̀ abẹnú ẹ̀ èyí tá a sì gbọ́dọ̀ máa fi báwọn àlùfáà wa lò abànú ẹ̀ àmẹ́já kọ́kọ́ lọ bí àwọn èyí tá a gbọ́dọ̀ fi bá ìmọ̀ lò kódà ń bẹ́nu àwọn ẹ̀kọ́ yìí àti mà àtàfà la máa ẹ̀kọ́ yìí pẹ̀lú nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ bá lára ọmọ tí ó tó fẹ́ kọ́ ìmọ̀ a gbọ́dọ̀ bá ẹ̀kọ́ nì lára òun fún rẹ̀ a bá ẹ̀kọ́ nì ló gbọ́dọ̀ lò ó pẹ̀lú ìmọ̀ ẹ̀kọ́ yẹn ó gbọ́dọ̀ lò ó pẹ̀lú àfa kí ó lọ́dọ̀ rẹ̀ kódà táwọn akẹ́kọ̀ọ́ wa tí wọ́n máa ń gbé níbi lẹ́yìn تمام آداب طالب العلم مع العلم آداب طالب العلم مع المعلم آداب طالب مع الناس وضعني آداب طالب العلم مع نفسه àṣẹ akẹ́kọ̀ọ́ mímọ́ ó tún lẹ́kọ̀ọ́ tó gbọdọ̀ bára rẹ̀ náà lò tí ò bá fẹ́ bára rẹ̀ ní tí ò dáa àkọ́kọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ tí gbogbo tọ́lìbìlẹ̀ ẹ̀nì tí ò gbọdọ̀ mọ́ ní táàsì gbọdọ̀ mọ́ ní lára tọ́lìbìlẹ̀ ẹ̀nì gbogbo ẹni tí ó bá kọ́ ìmọ̀ tó bá ilé pàdánù ẹ̀kọ́ àkọ́kọ́ tá a fẹ́ wí yìí bó bá rí mọ̀ òun kọ́ ìpìlẹ̀ dípò tí é ṣe kó má rí mọ̀ mú àmọ́ kó bá ilé rí ìmọ̀ náà mú tó ń ta tá a fẹ́ wí yìí ìmọ̀ máa ń gbé ní débi oríire ní orí burúkú ní o náà ni ikhlasu niyyati lillah ikhlasu niyyah lillahi subhanahu wa ta'ala gbogbo ẹni tí ó bá kọ́ ìmọ̀ àníyàn tí ó fi kọ́ mọ̀ ó gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ èyí kan máa lọ ń kọ́ mọ̀ pé gbogbo èèyàn ń tẹ́wò èmi náà fẹ́ ké àwọn èèyàn ń há alukur'an èmi náà fẹ́ há àwọn èèyàn ha àhàdì wọ́n ha súnà èmi náà fẹ́ ha láà báńkọ́ ẹ̀kọ́ àkọ́kọ́ ni pé ìjọba ìyẹn bá ti fẹ́ kọ́ ìmọ̀ ni ó ti jòkó pé àníyàn mi gbọ́dọ̀ jẹ́ nítorí ìjọ náà méjì wá ni ìgbà míì máa ń bẹ táwọn èèyàn bá bẹ̀rẹ̀ afẹ́ kọ́ ìmọ̀ àníyàn ò kì í jẹ́ tọ́lọ́ níbẹ̀rẹ̀ ìjọ ìmọ̀ bá ti ń lọ tóun náà ti rí pé ìmọ̀ ti ń gbé díẹ̀ díẹ̀ díẹ̀ ó gbọ́dọ̀ mọ wá ṣiṣẹ́ lórí àníyàn yìí torí kìíní kan bẹ tẹnu àwọn sálábù fẹ́ kò ní lórí pé pé ó bẹ̀ẹ́ rí ẹnu àwọn àgbààgbà fáàtà gbọ́rọ̀ ní lẹ́nu rẹ̀ ẹ mọ̀ gbọ́ tọ̀lábùnà ìlmà lè rọ́ ìrẹ̀ là fa abalẹ̀ ìlmù ìlà ayàkùnà lè là ó kéré nú àfáàtà gbọ́ lẹ́nu ẹ̀ bá ti gbọ́ lẹ́nu àwọn àfáàtà jágbàgbà mọ́ òṣùfí jágbà sí mi túbá nígbà tá dọ́dọ̀ àwọn àbá súnà náà wà láì báwọn náà ti wí náà nù tọ́lábùnà lẹ́yìnmá lẹ́kọ́ ìrìnlá a níjọ́ àwọn ń wá mọ́ àwọn òtórí ọlọ́run wa ẹlòmí àwa mọ̀ nítorí pé agbẹ̀tẹ̀ wa ń ṣe bí àjẹpẹ́ àwa náà lè ké kíní yìí àníyàn tó gbé lọ́nu a ní àwọn gbà tí àwọn ń kọ́ ìmọ̀ táwọn ń kọ́ ìmọ̀ àárín kíkọ́ mọ̀ nìmọ̀ ti wá yarí máwọn lọ́wọ́ pé wá o èyàn kan mọ́ kọ́ mi lásán béèyàn ó bá kọ́ èmi ìmọ̀ ó gbọ́dọ̀ jẹ́ nítorí ti Allah ìyá ọmọ ìyá mi lójú ọ̀nà mímọ̀ ìyá ọmọ ìyá mi níbi pa fẹ́ wá ìmọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam anábì ní man talaba al-ilma li yujariya bihi al-ulama. أو ليماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار أنا دقم السجاد ولمنا أنا بني من طلب العلم أني بويما ليجاري به العلماء torí kó fẹ́ mọ tákù àwọn àbá ẹ̀jọ̀gbó jẹ́ òun náà fẹ́ dúró pé àjọ kọ́kiri ni òun náà fẹ́ máa báwọn àfáà fi irú àníyàn yìí lọ́lọ́ tó wá àníyàn ti fi wá mọ̀ àwọn yóò máa rí ṣùfà pé pé tó bá àwọn òpònú kò wá fọpọlọ wọn ṣeré látara kó ní mọ̀ jù wọn lọ sọ ilé ìkó dà wọn lọ báyìí kó tó ayẹ kó tó dà wọn padà lọ báyìí kó máa yí wọn kó máa yí wọn nítorí mo ké ojú gbogbo wọn lọ. alábi tún bá níyàn kẹta tó burú wa àwòyẹ sùnrin fa ojú ha náà sí ilé abúlọ rèé kọ́ mọ́ torí kó fẹ́ kí gbogbo èèyàn náà ò lè máa wo ibi tó ń wà ètò òun bá débì kan báyìí kan ní ọ́ọ̀ oh, oh, àwọn àfà dé ọ́ọ̀ oh, ìmọ̀ dé ọ́ọ̀ ilé kan dé ànábì ni gbogbo ẹ̀ńtọ́rọ̀ rẹ̀ bá já báyìí àdìkọ́láwò lọ́wọ́ náà tó bá dá ìyáma inú náà ló wà jù sí ọlọ́dàkùn má kiri àti lọ́mọ náà wọ̀. Àdàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam. Ó ń sọ́ta àwọn mẹ́ta kan. Ẹnìkan náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náwó náwó síjú ọ̀nà tọ́lọ́run. Kọ́mọ́tì ní kíní dé òfìgbówó kalẹ̀. Ọ̀sẹ̀ kọ́mọ́ṣáláṣí òfìgbówó kalẹ̀ àwọn ọmọ ilé tí ó fẹ́ ṣe kí níkan oṣù gbowó kalẹ̀ ẹ̀ kí níkan yóò sábà náwó títọ náà adábẹ́ni tó bá dá ìsìn láàmú ní wàá pé gbogbo ọlọ́run lẹ́yìn bàlá ìta ìdí ọmọ náwó láyé èyí tí na wọ́n lè sì tí ó pọ̀ ní pé ilé ọlọ́run èyí náwó ìtàkù nítorí pé ojú ọ̀nà rẹ ẹ̀sìn rẹ ó lè jẹ́ náà ní àwọn èèyàn mọ̀ọ́mọ́ ni ìtàkù náà tẹlifásúkà ìyàwó ìyàwó ọlọ́run wa ní ẹ̀ẹ́dẹ̀dì tí ó máa tó ọrụ òkúrọ́ ni wọ́n. ìjọ náwó ọ̀nà ìjọ náà ọ̀ ń ṣe wàhálà lórí níná rẹ̀ ìjọ náà nítorí pé káwọn èèyàn lè sọ pé lágbájá ọmọ lágbájá náwó náwó ni ọlọ́run ní náwó náwó tó kí wọ́n ọ́ wọ́n ti ọ́ láyé ó yẹ gbé àwọn wọ́n dojú ẹ̀bùlẹ̀ ni wọ́n ti máa wọ́ ó dìbò òdìmú jahannam ó náwó àmọ́ kò láníyàn tó lọ́wọ́ ẹnì kejì ní jagunjagun tó fẹ̀mí rẹ̀ lẹ̀ tó gbé ìbọn tó gbàdá tó gbéjà tó gbogbo ẹ̀ tó ń jagun torí sọ lọ́wọ́ kódà pa bẹ́ẹ̀ ẹni tó bá jáde kìyàmọ́ ọlọ́run ní ẹbí olóòrùn ní àárín ọlọ́gbogbo aláàdínmọ́tò gbogbo ogun mo jà fún nàkàlì yàrá torí tó lè jẹ́ pẹ́sìn rẹ yóò ga ni ọ̀run ní kàtàkùtà òpùrọ̀ ni ọ́ níjọ́ ọ̀nà ọ̀nà lóòótọ́ o àmọ́ ọ̀njagun ọ̀hún ọ̀fẹ́ kan lè máa pariwo pé lágbájọ́ ọmọ lágbájá akínni ọ̀fẹ́ kí wọ́n wá pè ọ́ ti pè ọ́ bẹ́ẹ̀ ẹ̀sán náà nù ṣe ní torí rẹ̀ ṣe náà nù. ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kẹta yìí ẹ̀ eh, ọlọ́run gbogbo àwọn ọlọ́mọ ké ọlọ́mọ tá a là wá ń bẹ́ òun ọlọ́mọ fi wẹ́ sàdánwò fún wa òun. láti ní ẹ̀kọ́ àkọ́kọ́ ni kí ọlọ́run fún àníyàn sí ilé ọ̀rọ̀ ìmọ̀ bá níyàn bá ilé bàjẹ́ èyí tí mọ̀ ó fi padà dórí eré wàláyà àgbà kò ní ó dáa kódà tí ó dijọ́ náà tó ní ojú kàbámọ̀ tó yé yálé ìtàlẹ́yìn ó sì ṣe kó sì já pé nǹkan mọ̀ ń gbà mí wà ní ayé ọlọ́mọdé akábámọ́ tòun tó dáa ké àwọn mi ò sunkún ọ̀la ìṣe ó yóò sì mú wọn sunkún. ẹ bẹ́ẹ̀ lómi inú jahanna ọ̀la ìṣe ó yóò sì gbé wọn bẹ̀ ṣé wá kọ́ o àníyàn rẹ̀ tí ò dáa lórí èdè tí ó tó ké. alólùwọ́ gbélé iná dìde alálùkùrá ní ìfowópamọ́ tó dáadáa àbá àti bá ń ka ogun ẹ̀ lọ́wọ́ ìpínyẹ̀ ń kéwú ah, ọjà lùkùrá ní ìkódà ọtún kọ́yàn

kò sí ẹni ó nímọ̀ tó wá gbogbo ìlú yìí yàtọ̀ fẹ́ dákọ̀ àbá nọmba wán ọlọ́run ní ọbẹ̀ kan nọmba wán ni wọ́n sì dìbò ọbẹ̀ ẹ̀ gbogbo ẹ̀yọ́ ọlọ́mọ tí ó ń dòkò èyí á lù sínú náà àdánwò bẹ́ẹ̀ kan yẹn wọn. ládùúgbò tiwa náà ọlọ́run mọ́bi kan wá àmọ́ yìí kẹ́ni ká

tó jẹ́ pé agboolé kí òkú yẹ ká mọ̀ sọ àbú àti umu àmì ẹjẹ́ àmọ́ ìdókòwò ti tún táwọn ń lò ẹ̀yin àbú àtẹ̀yẹ umu ẹ máa pe àwọn ọmọ ìjòkó wá ilé kí ó lọ lọ yìí o ìdítọ̀ ṣe ń lọ ọ̀fẹ́ lọ kọ́ ẹ̀sìn ọlọ́run ní òun àkọ́kọ́ àdíyàn tó gbọ́dọ̀ mọ́ bẹ lára ẹni bá lọ kí ó ní pé rọ́pù olùjáhàlì ànàfẹ́ kéjà níyàn tẹnu míì ni ó kọ́kọ́ wà lára rẹ̀ àníyàn tiẹ̀ ni ó kọ́kọ́ sọ́ kí sí làníyàn díẹ̀ ìlà níyàn pé ó fẹ́ já ìmọ̀ kan kúrò fúnra ara rẹ̀ tí a rí bẹ́ẹ̀ nǹkan ńlá ni kọ́ tó mọ́ láníyàn mo fẹ́ já ìmọ̀ kan kúrò fáwọn èèyàn àwọn èèyàn nímọ̀ rárá abẹ́káwọn èèyàn nímọ̀ ìwọ́sì nímọ̀ náà àníyàn tó ní kéwú bí kọ́kọ́ máa ń kíw àníyàn dákẹ́kọ̀ọ́ ìmọ̀ bí máa ń kọ́ ìmọ̀ àníyàn tó ma wàásí bí máa ń gbọ́ wàásí àníyàn dágbọ́ wàásí bí ń gbọ́ ni pé mo fẹ́ gbọ́ torí n lè gbá ìmọ̀ kan kúrò fún ara mi àníyàn rẹ nu àníyàn ni ó mọ̀ rẹ mọ̀ pé ìmọ̀ tó kọ́ lórí ara rẹ náà sọrí ọbẹ̀ bí sẹ́kọ́ndírì o. primary assignment rẹ lórí ìmọ̀ ni bó ni mo ṣe kọ́kọ́ kó ọ̀gàn yọkú òun náná bó ni àìmọ̀ tó ń ṣe kúrò lórí tiẹ̀ tó bá kúrò lórí tiẹ̀ tán ní tó tún kọ́kọ́ kàn jù oníyàwó rẹ̀ bóòlà ìmọ̀ kan ó ṣe kúrò lórí ìyàwó rẹ̀ tó bá kúrò náà àníyàn rẹ̀ jótẹ̀ ní pé bóòlà ìmọ̀ kan ó ṣe kúrò lórí ọmọ rẹ̀ àmọ́ ń rẹ̀ lómi ìlọrin kọ́mọ̀ kó dàpọ̀ owó tára rẹ̀

nínú ẹ̀kọ́ tá a fẹ́ ṣàlàyé lónìí ṣẹ́rí mi tó lágbára dé níjọ́ mi talibul ilm tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tí ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ ó lè fi bẹ̀rẹ̀ àsìkò sọ àníyàn bí tọ́lọ́ àbí ká ní yóò jẹ́ tọ́lọ́ níbẹ̀rẹ̀ tí fi jọ ti kọ́ ìmọ̀ torí tọ́lọ́ ló ṣe kọ́ ìjọ ti kọ́ ìmọ̀ torí pé bẹ́ẹ̀ lágbóyè ẹ̀sìn ló ṣe kọ́ ìjọ ti kọ́ torí kó fẹ́ gbé àìmọ̀ kan kúrò láàrin ní oṣù kan àmọ́ ń gbé àníyàn yìí lágbára dé ó ní pé ìjọ tí mọ̀ yẹn bá ti wá ń lọ tí ń lọ àníyàn bú mi ó kàn wọ́ ni à ń pè kí ní kan ní àríyá kárí mi ah, ah, wa òun ó wà mọ̀ sì ti kárí mi bí ó bá sí àlùkùránì tó bá kún nìkan ní yàrá ó ní bí ó ti máa pe gbogbo ẹ̀yẹ́mọ́yẹ́mọ́

ẹ̀ ó lè dàbí ẹ̀mí aláìlúmí náà ní alùsù náà sí ẹ̀ náà bó ti dínú bá kò síbi tí màá rẹ̀ ò bá dé má ríra rẹ̀ kọ kọjá ẹni táwọn èèyàn lè tún sí iná wọn bá ti ríra rẹ̀ kó ti kọjá ẹni táwọn èèyàn lè tún ṣe ẹ̀ ojúbù ti dé kíbùrù ti dé ìgbéraga dénú ríra rẹ̀ pé gbogbo omi tó ọ̀bá mọ̀ kódà ó lè jáwọn agbọ́wà sí rẹ̀ lásán kódà bí mọ́ ńlágbára nígbà ní wá àti ìrẹ́tọ́ ọ̀ṣẹ́ ni wọ́n tún fi tún ọ̀ṣẹ́

mo ní ìtòtí lọ tún síra yẹ̀wò náà kí n tó wá dá yín lóhùn. a ah, ń tẹ́ ìbéèrè yẹn a ah, yàtá ìlà tààmùlù ah, mo ní láti tún ronú pa ìdáadá kò tí ì dé sí ilẹ̀ àgbà àfa ní sàwọ́dí àgbà àfa ní sàwọ́dí àfa àwọn àfa sàwọ́dí tàwa nìwọ àlùmí tàwa sọra wa di mọ́kàn tá sọra wa ní táwọn èèyàn lè tún ṣe láti ní ìmọ̀ àníyàn yìí ló lé jù bẹ́ẹ̀ ẹni gbogbo wàhálà mí jẹ́ mọ̀ ní lágbó ìmọ̀ ẹlọ lè wò àníyàn ni ohun àníyàn ni ohun bí àníyàn àníyàn àwọn ẹlòmíì ń wọ́ àníyàn ń wọ́ tán níṣẹ́ ọwọ́ wọn wá ń wọ́ tó ti ń dàníyàn àwa ní kinní kan ẹ báwo ni wọ́n ṣe máa sọ pé àwa ò sí bẹ̀ ẹ ìwọ náà ṣe máa fẹ́ gbá wa dànù ẹ ò lè gbá wa wọlé ẹ lè gbọ́ ọmọ lẹ́yìn wa ẹwà níyàn torí tọ́ náà ẹ dákun bí èèyàn bá gbọ́ ọmọ lẹ́yìn wa tó bá ti kó wọn lè yan ibi ẹ̀sìn ọlọ́run àbùtẹ́bùtẹ́ àbí òbùtẹ́ ṣé báwọn ọmọ dáwà náà kó dọ̀bọ̀ là ń kó wọn lọ kó wọn lọ bí ẹ̀sìn ọlọ́run náà ń kó wọn lọ bí ẹ̀sìn ọlọ́run náà tó jẹ́ pé àníyàn al-ikhlas àrùn tí máa ń ṣe àrùn tí sì máa ń kó báyàn púpọ̀ bódà ń gbà míì nínú ọ̀nà tíṣe ìtọ́nù máa ń gbà wọlé síbi àníyàn lára ìwà àtàwọn ọ̀kan lẹ́jọ bẹ̀rẹ̀ kí ọlọ́run sì fà ọyọ láàrin wọn ló fà ọyọ pẹ̀lú mọ̀ tó àkọyọ yẹnyẹn táwọn agbó gbà pé àjọ ah, jòkó kíláàsì lóòótọ́ ni o ah, àmọ́ kí ìtẹ̀gbẹ̀ wa àjọ jòkó wájú àfa àgbà kí o ní o àmì lè ní àjọkọ̀ wá kí àbá àpọ́nà ọba gbé ẹgbẹ́ rú bẹ́ẹ̀ láti tẹ́ẹ̀lì alẹ́ àkàrà rẹ̀ mọ́ dáa ní àwọn akẹgbẹ́ rẹ̀ kọ́ wá ní ẹ̀ṣà ẹ̀yìn náà táwọn bá mọ́ kí ní ju yìí lọ so ẹ mọ́ àwọn kiri ìlú jọ tí nǹkan ṣe wá nìyí wàhálà ti ń lọ lágbo ìmọ̀tẹ́ àbí ó ti wọlé rèé tí ò bá débẹ̀ gbogbo wàhálà tá fà lọ gbogbo àwọn ogun kan mẹ́ta àjà ẹgbẹ̀yìn bá wàlá yóò ń kèrò nàlọ́kọ̀ọ́lá ṣílẹ̀ nàkúlù pé àpọ́ bá wù àwọn adéyàn bá sọ̀rọ̀ a lè ní ìjọsọ dáa dágbọ́n sórí ẹ̀mọ́ a ti tako wọ́n ní àmọ́ àwọn aláyé ń kèrò nàlọ́kọ̀ọ́lá ṣílẹ̀ nàkúlù báwa bá ti wá ń sọ ẹnìkan kan ò gbọ́dọ̀ tako wá ẹ̀dàkùn irú ẹni bẹ́ẹ̀ lera rẹ̀ lẹ́ ta ni wọ́n sọ̀rọ̀ lè tako ọ́ ànábì ń sọ̀rọ̀ àwọn tàbí ti náà ta àtàwọn kan ní tẹ́ni ti láyà àmọ́ ó ṣẹ̀wá kàlàyé wọn gbà mí ìwọ́n wá náà gbọ́dọ̀ tako wọ́n níbo là ń lọ́jọ́ náà ó ní pé hmm, gbogbo akẹ́kọ̀ọ́ ìmọ̀ ọ̀rọ̀ yìí tẹ̀yìn agbọ́wà sí náà wí ó sọ́rọ̀ ní àwọn àfáàdán wí wà láyé ó bá agbọ́wà sí náà wí àníyàn tó fi ń gbọ́wà sí yóò jẹ́ pé torí tọ́lọ́run ìwọ náà mọ́ gbọ́wà sí tẹ́lì kan ọkọ̀ tó wá mọ́ tátáwọn àfá ebi àwọn agbẹ́ gbọ́wà sí tẹ́lì gan ẹ àfá àwọn ọgbọ́n ọ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ àfihàn gbọ́wà sí gbé ọlọ́mọta fáńdì ẹ̀kọ́ kan wọ́n ṣe gbogbo bí tó wá dé ní ìmọ̀ jẹ́ kí tàbíyàrídà ní àbájẹ́tọ̀ lọ kò sí jò ní túnṣe láre rẹ̀ afá àwọn àgbà kan bẹ al-allamatu Salih ibn Sa'd as-Suhaymi habibullah wa àbá tí mo dápọ̀ yìí ọlọ́run bá fi mọ̀ sánú wọn ọlọ́run ọba gba ojú lọ́wọ́ wọn àmá ìmọ̀ bẹ alhamdulillah nínú àánú ọlọ́run tọ́lọ̀ ló bá wa ní ayé ní bọ́lọ̀ ní gbẹ́mí náà pàdé wọn ní dáwọ́rọ̀ tó ti máa mi máa lè ló ṣogbo wọn wá lákọ̀ọ́kọ́ sì wá ní ẹ̀kejì àrínà àmọ́ àwọn náà jẹ́ màá ti wá advance débi pé gbogbo tíra báwo lẹ́dẹ̀ máa túbọ̀ lẹ́dẹ̀ máa gbé yẹ̀wò báyìí àwọn olùlẹ̀ ní máa gbé yẹ̀wò báyìí wọ́n ti wá rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ rìkọ́ọ̀dù ti wá wà wọ́n ti wá ń ṣàwọn téèpù kan àwọn kan ra kí ẹ ti sọ pé tí báyìí náà aláàdì kí ẹ ti báyìí pẹ̀lú ògbó ọlọ́run ń ka tíra lọ́nà òun wọ́n máa gbọ́ wọ́n máa gbọ́ wọ́n ti ń gbọ́ àbáta wa dáko yìí ní àsìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ní kò pẹ́ tí èdè ìdìbò oṣù kan lọ ìjọba Saudi sáńsẹ̀sẹ̀ tí wọ́n jẹ mufti alimadina ti nàbàwìdà gbogbo madina lénìí sábàdé ẹlọ́rẹ̀ mú mufti wá al-allamatu Salih Suhaimi hamidullahu ta'ala wa ra'am ìmọ̀ mọ́ wọn lọ ní pé wọ́n wá lọ́mọ kéwù kan ọmọ kéwù wọn ọmọ àgbà àfáà kan ni ó dàbí àfáà wa kọ́lì àhàlẹ́ kan ẹ̀sáwọn bá ti jẹ́ yàyí dáfáà wa kọ́lì ti rí un bẹ́ẹ̀ ni bàbá ìkéré al-allama sheikh abdulrazak ibn al-abbas al-badr hafidhahumullahu ta'ala wa rahimah àti bàbá àtọmọ ọlọ́mọta bàbá kẹwọn bàbá àgbààfà ọmọ àgbààfà kí lọ́dọ̀ bàbá sọ́lé ọ̀ṣùháìní

bàbá tàwà láwọn ni múfì àwọn abẹ́ sọ̀rọ̀ wọn jọ kan wọ́n ní Sheikh Abdurrazak al-Badr tìlmìrì wọ́n ní Abdurrazak al-Badr ọmọ kéwù mi ni tí mo kọ́ ohun àmọ́lẹ̀ ní nàkínàwò ààlà ààlàmù mi ni ọmọ kéwù mi ni o àmọ́lẹ̀ ní àkọ́tí mọ́ kéwù àníyàn wọn mọ́ ni gbogbo ẹ̀yin àbá àfọmọ́ ń tẹ́wọ́ ẹ̀yin náà lọ́ọ́ di tún àníyàn yìí tẹ́wọ́ ẹ̀yin àbá àlùsùn náà ẹ̀jẹ̀ máa wá ṣe wá àti kankanlẹ̀ fún wọn ní kó tó dọ̀la gbogbo ẹ̀yin àbá àtẹ̀ǹpẹ̀rẹ̀ ayé àbá àtún náà lẹ́nu èwé o àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe wá àti ọjọ́ ọ̀la kalẹ̀ wọ́n ní gbogbo àwọn ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ yìí ṣẹ́gbẹ́ àwọn àfáà kan ló kọ gbogbo àwọn atá aláǹkọ́ àwọn ọmọlẹ́kọ̀ọ́ ilé ìwọ̀n tí a mọ̀ pé ńgbà tó dè ní nìkí àwọn kinní kan mẹ́ta ń sọ pé wọ́n wó dáadáa àbí ẹ̀kọ́ ni tí ẹ̀kọ́ dàbí kó fẹ́ mọ́ dìjà wọ́n ń pàtó fún wa pé a ìwọ ṣe bí ìyá rẹ̀ àníná níjọ wọn ò fẹ́ mi tí mo dákìlù nìka ìwọ rẹ̀ ìwọ lọ́ àwọn ọmọ tẹ̀ ń kọ́ yìí wọ́n ń bọ̀ wá júwe kíní kan fún yín lọ́la ìpele ìtẹ̀sọ́ kù díẹ̀ ilé ìtẹ̀sọ́ ẹni sọ ilé ìyẹn fi yíkun tọ́jọ́ náà bá dé ẹ̀mọ́ ṣèké táwọn òun àwọn òbí tí wọ́n lè má já àfa àléwò àmọ́ àwọn náà ń bọ̀ wá já àfa àlọ́la ṣé bójú wa ní kọ́lì ti kálukú rárá ẹ má bínú sáà o ìmọ̀ bí ẹ̀yin máa ẹjẹ́ ni wọ́n fi ra àmì ṣàpèjúwe níjọ́ àwa ti wà nímọ̀ kùránì irú kéwù tàbí kékọ̀ọ́ ọ̀nà tá ń gbà tí ń tá lùkùrá ní ìfòkọ́ùn àbíkọ́nà ní ọ̀nà ń kọ́ mo ti wà ní máa lùkùrá rẹ̀ ní 1995 ẹwọ́dún òun ìjọ́nà lọ́run kálukú ah! Ah! Ah, ó káníwò àwọn ọmọ báyìí bá dé ní àgbégbà ògbọ́dọ̀ lábẹ́sùn onímọ̀ ìkùrá ní ojú ọmọ ìfìyàn ní òṣèlú ní ìdá ogun ẹ̀yà lágbárí tẹwárí kéṣekéṣe lárí wọn kàtàkàtà ń bọ̀ lọ́nà tó jẹ́ ọba fún kéṣekéṣe a ń gbé àwọn bàlmẹ́mìjù kan kalẹ̀ hifzul Qur'an àwọn ọmọ ha hifzul mùsùn ilmiya àwọn mùsùn àwọn ọmọ ha wọ́n ha ọ̀rọ̀ alukurani àwọn òkè kọ́ alukurani ní ìdángilisi nìkan mọ́ wọ́n ti ń ba débi àwọn ọmọ wọn ba lọ bẹ́ẹ̀ ba tábà fi rọ́dún mẹ́wàá àbí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọjà wọn ẹ mọ́ ka gidi mo ní táwọn kan ṣe ń ti wọ́n wá àwa bá kọ́ náà kọ́ ìní níjọ́ àwa ń já àbá àbò ni wọ́n wà ẹ mọ́ pàtàkì tàn ẹ gbà fọ́lọ́ ń tásìkò wọn bá tó àwọn àbá àkàlà ń sọ lé ní o wọ́n bẹ láyé ọmọ tí wọ́n bẹ láyé wọ́n lè máa sọ pé àwa la kọ́ lóòótọ́ àmọ́tẹ́bí ni ó ti lé mọ́ jù wá lọ sẹ́ni tí ó ràn wá lọ́wọ́ lórí ẹ̀ òní kásìkì máa ṣiṣẹ́ lórí àníyàn kásìtì mọ ṣiṣẹ́ láti dín lórí àníyàn ọlọ́mọta tún àníyàn ìgbọ̀kan wọn sí. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àní àwọn àdáàbòtọ́ ìbẹ̀lẹ̀ ẹ̀lì tó máa kẹ́kọ̀ọ́ máa ní òun náà ní asọ́gbòrò asọ́gbòrò tẹ́lá àníyàn ilé yìí àmì ẹ̀kọ́ yìí tó máa kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní ọ̀nà mẹ́ta ni ó ní ẹ̀kọ́ yìí yóò ní sùúrù lórí ara rẹ̀ ẹ̀kọ́ yẹn wà pẹ̀lú ara rẹ̀ torí pé àwọn nkankan bẹ tó ju rẹ̀ ó yìí nítorí pé ń kọ́ ìmọ̀ àbí kó faradà kẹrí ebi a máa pààyàn o ni ẹni tó kọ́ ìmọ̀ yìí débi ò pa á ọlọ́run kó yà bóyá ó rí bàbá tọ́nà ní orí jájẹ táwọn dúró pé sáàmù kìlọ̀ nígbò tó wọn bá fẹ́ kéde pẹ̀lú ògbó ọlọ́run àwàpọ̀ àwọn ni wọ́n máa ń nalé lórí àwọn tó ṣe é ṣe kẹ́mọ́ jìyà rẹ̀ ni wọ́n jẹ̀mí o àmọ́ kò ní jìyà elébìdé ẹlòmí ò máa bẹ ó lè má bàbá ó kàn lè rẹ́nìkan tó wọ́n kàwọ́ pé mò ń wọ́n máa kí ó kàn ní mo fẹ́ sponsor ó sì ṣe déédéé jẹ́ yí wọ́n kàn máa sanwó oṣù rẹ̀ wọ́n kàn kó ń kàn jẹ wọ́n kàn mú náà ní wọ́n kàn máa kéwù lọ náà ní àmọ́jẹ́ ráwà tá a pọ̀ jù ń di kéwù ìyà láàbì ké aláì ebi láàbì kọ ebi láàbì fi lò ó ìlà man rahima rabbuk wa qalilun ma hum àfẹ́lẹ́ ọlọ́run bá sàánú àmọ́ díẹ̀ lọ tẹ́sí mọ́ bí ìdí tí ebi ṣe so mọ́ tí ó sì ṣe so mọ́ kéwù orin ẹni tó bá lóun jòkó ṣiṣẹ́ mà yóò máa kọ́yàn kéwù àbí yóò tún máa kátírà ó di mélòó báwọn yóò máa ṣe wáàdí ó di mélòó tẹ́lifíṣẹ́ bẹ̀rẹ̀ tàbí lásán tó bá wá lọ bí mí kún ọlọ́wọ́ bá sọ ilẹ̀ tó lórí tó bá tún wá lóun fẹ́ máa mú fi à ń kọ tíra ó tún fẹ́ fi kún ó di mélòó kẹ́rí à ń kọ́yàn kéwù

a lè ṣe ìlú wákàtí mẹ́ta láti fi ṣẹ́gun ti fi tẹ́ kálukó lọ jó lọ wẹ̀ jó lọ sí gbẹ jó lọ sí gbẹ jó lọ sàwú ẹgbẹ́ àpèjúwe ni o ẹ wá fi wo àwọn ilé kéwú káàkiri káàkiri káàkiri káàkiri wọ́n lè lè kéwú láàárọ̀ ilé kéwú bẹ̀rẹ̀ látago mẹ́jọ wọ́n lè jáde kan tó bá tún àbá àdúgbò wọn kí ó láàárọ̀ ọ̀dágún méjì ó lọ sùn ó tún padà wá ní asili ẹ̀dàgbọ́ irú bísínẹ́sì wo ló lè mọ̀ sí tó sì máa níbi mójútó ẹni kó mọ tasira ọlọ́run tèmi tasira dáadáa àsìkò tí ń bá ń kọ́yàn ń kéwú lọ́wọ́ kọ́ ní ojú òkòjì tíra tẹwárí jẹ́ à ń ta tíra olówó ọ̀tìjú bá àbá àbẹ̀ntọ́nà bá tó sàánú ebi tíra ní ta àkópa rẹ̀ ẹ̀rẹ́ bẹ́ẹ̀ lọ́sẹ̀ torí pé àwọn tọ́fẹ́ tàbílà fún àwọn àfáà ni àwọn àfáà ni wọ́n ilé lọ́wọ́ yìí àwọn iná mọ́ra ìbú wọn mo ti wà ìpínlẹ̀ jẹ gbèsè owó sílà lọ́wọ́ báyìí ẹnìkan náà sáàmù láti jẹ lówó ó bí ìsì máa nínú ẹjá pẹ̀lú tí wọ́n jẹ tí wọ́n ta sílà ọ̀ wọ́n ta sílà ní ojú ọlọ́wọ́ ilé ní ojú ọlọ́wọ́ àbá ẹ bá jẹ́ ọ̀pọ̀lọpọ̀ lé sílà ọmọ ọ̀pọ̀lọpọ̀ àbá mo dírù kìnnì kan twenty thousand lọ́wọ́ wọn lẹ̀ wọ́n máa lọ́wọ́ nípa ẹ̀ ẹ̀ àwọn ọmọ òjì ìsanwó oṣù náà nìyí ní kálukú ti wá lòun tó bá fi lè wá ní à ah, èmi náà fẹ́ lọ wówó o ìjọ tí èèyàn bá ti decide àti lọ wówó ìtumọ̀ rẹ̀ ni pé iṣẹ́ à ń kọ́ mọ́ ń kéwù yẹn ó máa wálẹ̀ díẹ̀ àmì tó lọ́ọ́ bá fẹ́ sàánú tó bá kàn ti rí kéjì díẹ̀ kan kó náà kàn wá bíbẹ́ẹ̀sì kan tó kàn kówó síbi kan bẹ́ẹ̀ táwọn kan kàn lè máa bá a ṣe àmọ́ díẹ̀ nínú àwọn àbá ni mo ń lo opportunity yìí ọ̀gọ̀rọ̀ tó pọ̀ owó tó ń jòkó sí náà lówó táwọn ọmọ ilé kéwì ó sì àtúwá ṣàgbákò àwọn òbí ilẹ̀ Yorùbá wọ́n máma wá lé kéwú àmọ́ àdìsanwó ló kéwú ìlú náà lówó lé kéwú ọ̀hún náà one thousand lóṣù ọ̀sẹ̀ nígbà tá a tẹ̀ ń ṣe bíbí àlọ́ oṣù kọ́lá lọ ìgbà wọ́n máa gbowó àlàyé sí twenty naira pàṣó ẹ̀ṣẹ̀ ilé mọ̀sọ̀tọ̀ mọ́yìn ojú rí bí mú tọ̀wà ìjọ monday tuesday wednesday ilé tẹ́ wó kó lápúbà ya ó bá ilé ti jọ àlàyé sí ilé tó wó pààlẹ̀ ìmọ̀ wọ́n lọ ọ̀tàbó wà láyé sí àwọn tó bí káfà mọ́ nìyí àbá àdúgbò àdúgbò ní ilẹ̀ Yorùbá ní àdáwò tá kanú ẹni bá tó wá lóhun oníwà sí wọn èé máa ń ṣáàjì èèyàn ẹni ọmọ sára bí oníṣọ bá yòó àdúgbò ìlà wa nìṣó èló la ṣáàjì àwọn tó wáyà yìí ẹgbẹ́ yẹn ṣáàjì yẹn tọ ọwá lọ́wọ́ àṣì tó lọ́wọ́ àṣì lẹ́nu báyìí tó wá ẹ̀mí ti bẹ́ẹ̀ bọ́ ká tó dé yàrá ẹ̀mí ó ti bẹ́ẹ̀ bọ́ ká tó tó wá ní wá ní ń ọ̀la fẹ́ mọ́ sí gbọmọ́ta tẹ̀wé ọ̀la ńlá sọ ẹgbẹ́ ọkọ̀ mọ́ fi sùn ní àmọ́ kíláàsì kò sí ìtàn wọn gbogbo àwọn akọmọkí akọmọkí èyí tó wá bí kálukú mọ́ ìlú náà ṣàwárí tó wá yára gba àsìkò jù oúnjẹ ni oníkéwò gbọdọ̀ mọ́ fìlẹ̀ àmọ́ kò ló ti bọ́ lọ́wọ́ ẹ̀rọ ó ní pé ọ gbọ́dọ̀ já àfa àkọ ọmọọmọ kátìlá ọ gbọ́dọ̀ já àfa àkọ ọmọdé gíní ọmọọmọ kátìlá múlọba bóun kẹ ti dé àmọ́ wà bẹ́ẹ̀ o tí wọ́n ní jẹ́ ìbánu wà bẹ́ẹ̀ mọ́ kátìlá èyẹ kíra yìí ṣe mo jòkó wákàtí kan kí lọ kà kí ẹ wá ní àti ìṣà ah, inú gbẹ̀jú mọ́ ṣe ni pé wọ́n ta síra wọn àwa tú àwa jèdè kí lọ bí ṣe kí lọ kà mọ́sálà wo ṣé pé lórí àdí ìjẹyọ kan ó lè wá ń bẹ wákàtí mẹ́ta ó lè wá ń bẹ ọjọ́ márùn-ún tí ó àti ìyẹn bí èèyàn tiẹ̀ wá fún o kéré jù wákàtí mẹ́fà wákàtí márùn fún ara rẹ̀ ó kéré jù nìyẹn o ẹni wá bẹ́ẹ̀ jòkó tíra wákàtí márùn tó bá jòkó wákàtí márùn ó fi ń kánú o in tó kà tán kó tó wá máa fọpọlọ ronú pa ẹ̀ àsìkò ni ó béèrè lọ́wọ́ rẹ̀ o òun náà ló sì fẹ́ kọ́yàn kéwú àtúnwá ni ó máa lo kó máa lọ́wọ́ kó máa lódò ẹ̀yin òbí tẹ̀ ń mọ́ ọmọ wa lè kéwú ẹ sáwó ilé ẹ̀ẹ́sàánú wọn tẹ́lí ti ní yìí tàlẹ́yìn yìí ló bá wọn àfáwọn bídíà wọn wá mọ bóun làwọn ti lè ṣe pé à ìní jẹ haramu mo sì fẹ́ dúró ti sẹ́yìn àwọn wo pé à mo fẹ́ dúró ti sẹ́yìn àmọ́ ń gbà tí èrí ìdíjẹ kò bá àjá láàlí kò bá jẹ́ haramu gbogbo Ogo akútúbà àlùbáríkà kóòtù kó bá àlàwà ń fẹ́ kóòtù kó bá àlàwà ń fẹ́ àwa òun fẹ́ aláàjò wà bá ẹ̀kọ́ náà ń gbélé ní ìdílé tẹ́lẹ̀ ìgbà akútúbà ẹ máa gbé níbo là ń lọ jẹ̀mọ́ onígbé nígbà tí wọ́n ọ̀nà dì ọ̀nà dì ní so ẹni tí ó bá jòkó sí mọ̀ níjọ́ tó fẹ́ kọ́ ó ní ìdè sùúrù ebi láti ń kọ́ ìmọ̀ báà bá mọ gbogbo ìtàn ẹwà búrú rẹ̀ rọ̀ ọ̀bí ọ̀lá ọ̀dà ara. sẹ́rí àwọn sọ̀hábà tó kù kálukú bá kìkò díẹ̀ lẹ̀ fún mọ̀ torí pẹ́fẹ́ ṣiṣẹ́ ìmọ̀sí ìkọ́yà fún gbogbo àsìkò àbúrò rẹ̀ rà ní gbogbo àsìkò lẹ̀ fún mọ̀ kò sówó àsìkò tó yẹ jẹ́ àwọn yòókù bí ń lọjà tó fi ń lọ rè ń wówó òun bẹ ní inú uh, ìjòkó pẹ̀lú ànábì tóun kọ́ ìmọ̀ ìmọ̀ tí ń kọ́ òun ti rí nǹkan mú àwọn tí wọ́n lọ rẹ̀ wówó àwọn náà rówó mú ẹni wówórówó ẹni wá mọ̀ rí ìmọ̀ ẹni tí ń wówó ò lè pàdé ìmọ̀ ń bẹ ẹni tí ń wá mọ̀ ò lè pàdé owó ń ìlà ayẹ̀ṣà náà ló fà torí pé ìtàbù òrera tí kálukú wá kàn tẹ́bọ̀ náà ti padà fi gbogbo alátẹ̀wẹ́jẹ ni òun náà ti padà fi ń bu pé kò mọ̀jú sàárà lọ òun náà ti padà fi ń bu pé ó ń gbá ó ṣàwò a máa dúpẹ́ fọlọ́wọ́ wàlà àkíbátú ni mo sọ pé àbúrò rẹ́rà kò sì bẹ̀rẹ̀ ni níjọ́ tí ń kọ́ ìmọ̀ àmọ́ ń gbà tí ìmọ̀ náà jókòó tà alhamdulillah nínú àwọn tó lówó nú àwọn tàbí làbúrò rẹ́rà wà kò lò sí jẹyáyé bóyá nígbà tí ó tún lówó àwọn náà àwọn eléyìí bú ìwọ́n tún lọ wọ́n tún ní ẹ lóòótọ́ ó fẹ́ yàwó ọlọ́run ti sàánú látara yàwó wọ́n bá ní ẹ wá fẹ́ ọmọ olóbìnrin ó wá gba gbogbo ọwọ́ ọwọ́ rẹ̀ ó wọlẹ̀ níbi sára níbi kí n ti yẹ sùúrù dátún wọ́n mọ́ ẹmọ sùúrù dánìjì sùúrù tó ti wà sílẹ̀ fún ara rẹ̀ lọ ṣé wọ́n rí ìmọ̀ fún ara rẹ̀ náà ìyẹn ò mọ̀ bá mọ̀ lọ ìwó dá nìkan ìwó ìlágbára ọkàn mọ̀ wo pé kí níyìí mi ìbáta o sùúrù lọ́bì mọ́ o ìmọ̀ yẹn mọ́lẹ̀ kan náà ọmọ yìí wọ́n máa ní ìgbàna ọdún máa pè nǹkan mi wọ́n máa kọ́ ní ìgbàna ọdún máa pè nǹkan mi ṣe sùúrù yóò padà yí ọ aláàmọ́tò alùsùn ní alùfàkì مولانا شيخنا محمد بن صالح العثيمين عليه رحمة الله àwọn aláṣọ́kà kan alẹ́nìkan bẹ wọ́n ní ó fẹ́ kí ó wá gba ìlú kan lọ ó wá ìmọ̀ lọ́dọ̀ ibi ó gbà ibi ó lọ yìí ó wá mọ̀ lọ́dọ̀ ó wá délùú náà ó kọ́ kọ́ kọ́ kọ́ kò mọ́ ó ti kọ́ kọ́ ó ti lu àìmọye ọjọ́ àìmọye oṣù àìmọye ọdún ó kàn ju lọ́kàn ìjọ ẹ̀ kọ́ kí ni mo ó máa padà lọ́dún níbi títí wọ́n lọ wá débi bí igbó kan wá níbi kan ló bá jí òpó pé kóhun ti ẹ̀ máa gbatẹ́gùn díẹ̀ kóhun tó kóhun tó lọ sáyányán ibi títí ń gbatẹ́gùn ló bá rí kòkòrò kan tí ń gbé kinní kan pọ́n jù tó bá ti wá ń pọ́n lọ ń jábọ́ tó bá ti ń pọ́n lọ ń jábọ́ tó bá ti ń pọ́n ó wá rí ká ah, ó kàn sùn bẹ́ẹ̀ bóyá tó tàbí gbà lórí pé kinní yẹn ti ń pọ́n ya ìwọ kòkòrò yóò fi kinní lọ́rùn lẹ̀ bó kàn discover pé ibi tí kòkòrò yẹn ń dé tó fi ń jábọ́ ó ti ń kọjá abẹ̀ kó tó di pé ó ń jábọ́ ìgbà tó pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tó máa rí ibi wákàtí kan ó kàrí pé òkòrò ní kàrí pán ibi tí ń lọ ní ó ní ah, òkòrò ti wá sí fún tí n bá lè ṣe sùúrù fún ìmọ̀ yìí èmi náà padà débi tẹ̀ lọ wọ́n ní mo ti padà sílé tó lọ nínú ìmọ̀ ló ìmọ̀ náà

àtàtà náà yìí níwọ̀n ní hàn sọ́dọ́ báyìí wọ́n ni mo ti sáàkù ìlú tí ó wù lórí wá lọ sọ́dọ̀ al-Khalil ibn Ahmad al-Farahidi al-ari rahmatullah ó wá lọ yìí kọ́ lóga lórí wa mọ́ lóga káníjọ́ náà tó kọ́ hadith tó sá tó bá sá fún kéwú yányán ariwo tí gbàgbé ìdáhùn palẹ̀ mi ìdá àrípa àrípa ẹni tí ó bá kọ́ ìmọ̀ yóò ṣe sùúrù fún rẹ̀ pẹ̀lú tí ó fojú rẹ̀ tójú tí ìmọ̀ ó fojú ẹ̀ yóò tún wá ṣe sùúrù pẹ̀lú wàhálà mo fẹ́ gbọ́ ìmọ̀yé kéwú lágbára bá láti kọ́ ọ̀tọ̀ ní kọ́ máa sọ́gbò náà ti ń pè torí pé tọ́ọ̀ bá pè dáadáa àwọn èèyàn kan bẹ́ ń ta àwọn tó fẹ́ sọ́gbò ọdún pé kí ó wáyé níjọ tó sì gbọ́gbọ́rọ̀ pé tó lọ́ọ̀ bá pè dáadáa àbọ̀pọ̀ pè dáadáa ọgbọ́rọ̀ bá gbogbo pé ọgbọ́rọ̀ mọ́ tútukùtù wọ́n bá tútukùtù wọ́n sọ fún ọ pé ìtukùtù lọ tú kéwù nù so yóò ṣe sùúrù kó tó mi tí sùúrù sí ọ̀rọ̀ ìmọ̀ ń kéwú lọ́dọ̀ rẹ̀ àti sùúrù o oríṣiríṣi nǹkan là á fojú látọ̀dọ̀ àwọn àfa torí pé àwọn àtàn kọ́ wa wọn jọra wọn èèyàn gbọ́dọ̀ wá mọ àwọn àfa náà èèyàn sọ èèyàn ní bí èèyàn gbogbo àwọn ẹlòmíì ń bẹ ni bínú mọ́ fún o níjọ ń kéwú lọ́wọ́ tó bá rẹ mọ́jọ́jọ́ ọ̀rọ̀ pé á ah, àfa àwa ló lé kéne òǹlẹ̀kọ̀ bínú. àfa mi ń bẹ òun kìí ṣe bínú ní tiẹ̀ òun ò kàn máa bá ti máa ń sọ̀rọ̀ sí yẹn yóò kàn sọ̀rọ̀ sí tàtàtàtà ọ̀ ṣe sùúrù kọ́ lé ní tó ọ̀fẹ́ kan bẹ náà àfọwọ́ àbí láhàwọ̀ tó pé ìjókòtà wà lẹ́ni ẹ gbọ́dọ̀ bèèrè béèrè ẹni báyìí lè bèèrè béèrè l'ó sì dìde ẹ tí jọ náà ọ gbọ́dọ̀ mọ́rú wọn o síwájú wọn bá àwọn awa ma ń wà nínú àwọn àfa àti wa ó lè wà ní mọ tó ní kálukú pé tí ọdẹ láfa tó máa ti wá ọ̀rọ̀ rẹ̀ ó lè jẹ́ bóyá wọ́n ń gbọ́rọ̀ kalẹ̀ yóò lọ́wọ́ gbé bíjọ́ bó ti jẹ́ nìyẹn bó ṣe rí nìyẹn ah, ah, ah, àwọn ibi àdìkẹ́ ṣe ṣe àwọn oṣù àṣọ gbogbo ẹ ti mọ̀ wọ́n. tẹ bá ti ń rẹ́rù mí náà ẹ tún kọ́ mọ̀ ẹ wàá mọ̀ fi kan jọ ìkan. so a ní sùúrù lórí ti challenge tí mo fún wa personally a ní sùúrù lórí pé a fẹ́ rí ìmọ̀ kó a fẹ́ gbọ́ ìmọ̀ yìí a wà ní sùúrù pẹ̀lú àfáà tí máa ń kọ́ wa ní ìmọ̀ eléyìí jẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àdáàbò talibul ilm nínú àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kárí lára ẹni tí máa ń kọ́ ìmọ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ẹ̀kọ́ mẹ́wàá tá a fẹ́ sàlàyé gbogbo yìí ó ní pé ìmọ̀ tá a bá ń kọ́ láàbò dání nílà àmọ́ níbi yìí a máa ń lo ìmọ̀ ni o àyíká máa ń kọ́ ìmọ̀ pé mi náà sá kọ́ àyíká máa ń kọ́ ìmọ̀ pé kọ́láwọn wo ló a ń kọ́ ìmọ̀ tó yí ká lè lò ní ìjọba abárẹ́ ni tó lóòrùn kọ́ ìmọ̀ tí ó bá ti lò ó kò lù ẹ̀kọ́ pẹ̀lú mà èyí tí mọ̀ ó fi ju oríire fún yàn àgbákò ní ìjọba nígbà tí wọ́n parí ẹ̀ ọlọ́dúnwà ò Allahumma la taj'al alima 'alimna 'alayna wabala ìgbà mọ̀ mọ̀ fi sàdánwò fún wa torí pé ń jọ tí èèyàn bá kọ́ ìmọ̀ ti lo tó mọ̀ tí ìmọ̀ yẹn sì ń bẹ lára rẹ̀ ìmọ̀ yẹn gẹ́gẹ́ yóò wá jẹ́ sọ́ọ̀tù rẹ̀ torí pé kò lò ìmọ̀ sílẹ̀ kò ní máa bẹ wà lásán ipò tí ní kódà ọ ma ṣe jìnà báyìí ọ sì mọ̀ mẹ́rin wá ẹ̀rí òní ẹ̀jẹ̀ ní o amọ́torí pọ́ọ̀sì ló mọ́ yóò wá dàrú mọ́ lọ́wọ́ àyọ̀mọ̀yẹ àwọn tí wọ́n ti sádàwọ̀ fún wọ́n bẹ àwọn míì bẹnu ayédè yìí àwọn míì ti lọ àwọn míì bẹ ìtàlókù táǹkà ń pa wọn afá mi kan bẹ náà ní egypt gbogbo ọjọ́ ti bá bá tí ó dé àyè mo mọ́ fẹ́ sọ̀rọ̀ wọn èyí tó bá ní kéèyàn ó fẹ́ràn èèyàn á fẹ́ràn wọn tán bá sì ní kéyò sàǹfààní lára èèyàn wà láì mú sàǹfààní lára rẹ̀ asàǹfààní lárúbáwá asàǹfààní fiqh asàǹfààní hadith asàǹfààní tawhid asàǹfààní sunna asàǹfààní at-tamassuk kódà asàǹfààní kéèyàn lè sọ̀rọ̀ kó má bẹ̀rù kó takí ń bí ọ̀rọ̀ àmọ́ nígbà àdáwò ń pè é ìmọ̀ yìí náà ni bàbá yìí ló ìṣèlú sí ọ̀rọ̀ báyìí aló ti bá débi bí wọ́n gbé àgbélébù kalẹ̀ ó sì lọ pẹ̀lú àwọn oníṣọ́ọ̀ṣì wọ́n sì gbé wọnú ṣọ́ọ̀ṣì wọn níbi ìsìláàmù òmìnir tó bá yẹn ìsìláàmù òmìnir tó bá yẹn ló sọ ọ̀rá ìdìlàkudà báwọn ǹjẹ́ ọkọ̀ kọ́ bẹ́ẹ̀ ni wọ́n kọ́ lọ lé fíìmù ìjọ ti wọn fíìmù àwọn èèyàn tó àwọn oníṣọ́ máa ń tàbí ẹ̀ fáwọn alágbàbọ̀ làwọn tó máa ń tàbí bá ti tàbí ẹ̀ lọ إذا ثم أجد فيما أصبعه الإسلام لم يحرم الفن الإسلام لم يحرم الفن الفن أمرا إنساني أدعى الدلال وهو إنه يوم أدعو والله ما صلى الله عليه وسلم àmà nígbà fíìmù tẹ́ sọ pé ìsìlámù àrùbá àwọn fíìmù yẹn mọ́ ṣe àwọn eré kéré nígbà míì gan máa ń bára wọn ṣùgbọ́n ó ní ẹ̀yìn òmìnà òyìn òmìnà pé gbúyẹ̀ náà wà ní náà wà ní أنبو في سورة يوسف الله الله سبحانه وتعالى يقول ولقد هم فيه وهم بها لولا أن رأى بالهار ربي هنا الآن الناس لا حول ولا قوة إلا بالله قد هم فيه وهم بها بلوتي جون بارا وصنو فيه إما الدهر إما من دهر ما يرى الله لا قوة إلا بالله ní gbogbo ẹni tí máa ń bẹ nídìí ọ̀rọ̀ ìmọ̀ àníyàn rẹ̀ dá wọ́n ti gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ náà pẹ̀lú ẹ̀ ìmọ̀ di àdánwò àìló ìmọ̀ àti ìmọ̀ bí nǹkan báyìí. ìgbókù omi ọ̀rọ̀ wà nìkan wá lọ sí ibi ọ̀dọ̀ àwọn dọ́ǹtì dọ́ǹtì níbi àwọn yìí ó ti di dúró tó ti ṣe kiri báwọn ẹ̀jẹ̀ tẹríba fún tí orúkọ ẹ̀ kúrọ́ọ̀sì báyìí àwọn ti kí ní ẹgbẹ́ àwọn bí ìgbà bíyàn méjì wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹni kí ní ẹnikẹ́ni tẹríba báyìí àfa yìí ò ní ọ́ṣọ́ lọ́dẹ̀ sí báyìí ó ṣe bẹ́ẹ̀ tán báyìí gbogbo àwọn kèfèrí àwọn tó wà ń bẹ gbogbo ọkọ̀ ó ní ẹ́ẹ̀ẹ́

àwọn ẹlòmíì ti gbọ́ wà sí ẹ pé àwọn àfáà súnmọ́ láwùjọ tiwa wọ́n ń da ìmọ́lẹ̀ dáadáa ẹlòmíì bí ó ti gbọ́ wà sí dé kódà tó bá ń sọ̀rọ̀ ńgbà mi ẹ ti bá àfáà lòun náà rẹ̀ ibi ó ti gbọ́ wà sí. àmọ́ yìí gbà tí òun máa lo ti ń gbọ́ àwọn nǹkan oní tó fi ń justify àbúrò tó ṣe. ọlọ́run dákun mọ́ pé wà ní ìfẹ́ kan ọlọ́run kó sànù wa pẹ̀lú ìmọ̀ ó fi ìmọ̀ kẹwàá. ẹgbẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ó náà ní pé gbogbo ẹni tí ó bá jẹ́ sọ́ọ̀dù rẹ̀ nìyẹn nínú ẹ̀kọ́ tó gbọdọ̀ ní ó náà ní dawamul muraqaba lillahi wọn wa ta'ala fi sirri wal alani ẹ bọ́bá já àbá bẹ̀rù ọlọ́run ní kọ́kọ́ rẹ ní gbàgbà rẹ ẹlòmíì dáhùn ju sáà sheikh kìnnì kan doctor professor gbogbo dá ń pè wọ́n wà bá gbangba o tó bá kú àárín òun àtọ́lọ́run àárín òun àtọ́lọ́run dáa ọlọ́dà kò má dáa ní àwọn àti ṣẹ́ni nínú ẹ̀kọ́ tó gbọdọ̀ ṣiṣẹ́ lori lórí àárín òun àtọ́lọ́ kó gbọdọ̀ dàrú títí ìtumọ̀ àárín àtọ́lọ́ òun dàrú ni pé àwọn tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ ó gbọdọ̀ máa ṣọ́ra pé ẹwọ́n tó lù náà tó fún ọ́nà kúrò olúwa ní innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn táwọn ẹni kan páyọ̀ jù wọn náà làwọn pè lọ náà náà gbọ́dọ̀ fọmọbìnrin wá pé kó wá kéwú lọ́dọ̀ rẹ àbíkọ jábálé rẹ gbogbo ẹ̀ níjẹlẹ o gbogbo ẹ̀ níjẹlẹ o àbáwọn àfáà tí wọ́n ń kọ́ àwọn obìnrin ní kéwú ẹ̀ ẹ sọ́ra o ṣẹ́jì láwọn obìnrin ẹ̀yọ́ mú wa lọ ní bẹ́ẹ̀ bọ́lọ́ ẹlòmí ló ń lo nìkan bù lóòótọ́ o àmọ́ kó yàtọ̀ sí mùtàbá ríjà kẹrí bẹ́ẹ̀ ti rí àwọn ọmọ tó wọ o tí wọ́n máa kó bìtì náà bá yín gbàdẹ́ bá rí wọn ẹlòmí ò lò nìkọ́ọ̀bù tó ń ti nìkọ́ọ̀bù rẹ̀ yóò sì mọ̀ tóbi tí lọ́ba rẹ̀ làwọn àfáà tí wọ́n bá ń kọ́ àwọn obìnrin náà ti gbọ́dọ̀ ṣọ́ra wọn dáadáa tẹ́lá àwọn obìnrin àwọn náà ni wọ́n pe olè wá jà àwọn náà ni wọ́n tó pe olókùn wá mọ̀ gbogbo àfáà tí gbọ́dọ̀ lórí òun pé ọba rẹ̀ ti rẹ̀ ní sọ́ọ́dí ibi tó bá ti ń ṣe lọ́dọ̀ ọ̀dọ̀ pẹ̀lú rẹ̀ yóò kàn tó mọ̀ báyìí pé òun náà ló tí ọdẹ bẹ́ẹ̀ o sọ́ọ́dí kílẹ̀ mí kí kí kí kílẹ̀ fẹ́ ṣe yẹn náà

ó ní kó máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ èyí ò ní al-adabul khamis ìtìnàmùlò ọ̀kan ẹ ọ máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìmọ̀ bá ti kò ṣòfò náà wọ́n máa bá ọ níbi àwọn ẹjọ́ wẹ́wẹ́ kan dùn necessary ah ìmọ̀ tó ọ̀dọ́kó gbogbo ayé rẹ ló béèrè lọ́wọ́ rẹ̀ ẹ ọ́sìn ìlmà kùnlà gbogbo ayé rẹ̀ jùlẹ̀ fún mọ́ tí wọ́n bá bá ọba yìí tí wọ́n bá pé ọ̀nkéw lọ́wọ́ ọ̀nkéw lọ́nà àwọn àfà á jẹ́ pé ọ̀nka tíra lọ́wọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé ìwọ náà ń kọ́ ní tíra lọ́wọ́ ọ̀rọ̀ ní orí fóònù ló wà ní jọjọ ọ̀rọ̀ yóò bá jọ́rọ̀ mọ̀ bí ọ̀rọ̀ mọ̀lẹ́bí rẹ ọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ àwọn ọmọ rẹ ọ̀rọ̀ ní ayé rẹ àwọn nǹkan tó jẹ́ amẹ́kọ̀ọ́ fún àwọn ọkọ̀ wà ìwọ́ tó ẹ̀lẹ̀ àwọn pa láì ọdí sí wàhálà bí ọ̀rọ̀ ọmọ bí ẹ̀kọ́ láti làwọn tí wọ́n lọ ti rí làwọn ní ìgbà kan bẹ ní Jordan mọ́tàbà kan bẹ wọ́n pè ní alimaktabatu zọ̀hìrìyà alimaktabatu zọ̀hìrìyà alimaktabatu zọ̀hìrìyà yìí bí mọ́tàbà ni tó wà pé kí gbogbo àwọn èèyàn tó bá ń bẹ ládùúgbò èèyàn bí irú ìjókòó táwa yìí àbí ìjókòó kọ́ làbẹ̀ wọn káwá ní irú bí káwá kọ́ láìbìrì kan bí central library pé gbogbo ará àdúgbò wọn ní access àti mọ́ wá kàtìrà ọ̀ lé mú lọ́rùn àmọ́ ká gbogbo tọ́ọ̀bà ká kọ́mọ padà sí ilé rẹ̀ bàbá àgbà ni nígbà wọn ti wá mọ mọ́tàbà ìbọn tí wọ́n wá nù ṣe nígbà tó bá wá ẹni tó jẹ́ mọ́tàbí tó jẹ́ kó ló jẹ́ ní láìpẹ́ ó mọ̀ máa rí pé kóhùn tó dé láàárọ̀ báyìí àgbà ní fi mẹ́lẹ́nu ọ̀nà tí ó sí ah, ẹni tètè náà ni mo fẹ́ ka sí làbẹ́ rẹ̀ ẹ̀yà àgbà ní wa mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fà látàárọ̀ tí ìmọ̀

Albani ló wá dẹni tí ń bá wọn sílẹ̀kùn tí sì ń bá wọn ti ilẹ̀kùn padà àgbọ́n ah, Albani ló wá dẹni tí ń bá wọn sílẹ̀kùn tí bá wọn ṣe kíni tí bá wọn tì í ah, àtàwọn àfáà wa àwọn àfáà wa tí wọ́n ń lọ wọn lọ ṣékùn aláàmàtà abdulaziz ibn baz alayhi rahmatullah wọ́n ní ìgbésí ayé táwọn ọmọ ń lò wọ́n ní sí ibn baz bá jí láti àárọ̀ báyìí ipe èyàn wá jí láti ìdájí bó ti jí o tó kí a àtàn tó ti pẹ́pẹ́ fúnbà ẹni tó bá ti jòkó báyìí ẹni tó ti mọ̀ lọ́jà Qur'an ilé yóò wà ilé yóò wà ilé yóò wà ilé yóò wà orí ẹ̀ ní wọ́n wà fá ìgbà míì wọ́n náà ní jẹun ìgbà míì orí ni wọ́n ti gbóúnjẹ ní kò sí tí mọ́ ń là wọ́n jà kọjá àsìkò irun àsìkò irun àti àwọn àsìkò irun nìkan làsìkò pàrọ̀dù ó wá wà bẹ́ẹ̀ látàárọ̀ tó ti dalẹ̀ àlàyé ti lu náà àwọn wọ̀nyí àwọn àbáàrò àwọn ti dé àwòláyé kọ̀dìjà wà tó kọ̀ǹtọ̀ àwọn eléyìí ti kọjá abára ń bí ọ̀rọ̀ ìmọ̀ àmọ́ èmi àti ẹ̀kọ́ táwọn ẹ̀ka náà wá fà fọ́kùsù káwà ló yẹ ká mọ fà kókó tòun ẹ bá bẹ ẹlòmíì níbi àwọn ọ̀rọ̀ rán dáradára níbi àwọn ọ̀rọ̀ rán ń rán ń òun àtàwọn bọ́ìdì àdúgbò òun àtọmọ ìdòkó òun àtọmọ ìrojọ kọ́tà dọ̀tí ibẹ̀ ni Tinubu kan lọ sọ́yọ́ ni ibẹ̀ ni Fáṣọlá kan lóhùn kan ní bárẹ́gbẹ́ ti jáde ní ọkàn ní ààrẹ ní arẹ́gbẹ́ ti dé o dáwọn kí

ní ti gbé bàjẹ́ báwọn ọmọ ń pọ̀ mẹ́la ọdún láàrọ̀ láàrọ̀ ìwà náà wà lọ́lẹ̀ ẹwà jọ lọ́wọ́ àtàwọn èyí òwò àbá ẹwà fa ọ̀rọ̀ òṣèlú ọmọ tó kẹ̀lé kẹ́rí àsìkò wa ó ní bó ti yẹ ká máa lò á dẹ̀ gbọ́dọ̀ ló bó ti yẹ ká lò ìjọ tí yóò bá ti lò bó ti yẹ kó lò ó tí ò yẹ kó bá pàdé náà ni yóò bá pàdé jama bákan náà ló ta gbọ́dọ̀ sọ nínú àwọn ilé ìlú náà ní wá pàdé ọ̀pá ó ní pé ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ nínú tí wọ́n ń ṣe àkókò wọn ló fò ẹ̀kọ́ yí àwọn àfáà láti mọ́ nílé pẹ̀lú ó ní pé táwọn àfáà bá ti ń yapa láàrin ara wọn ìwọ mọ́ bìbí pẹ̀lú ẹ̀ mọ́ gbé rẹ̀ mọ́ gbé rẹ̀ ìmọ̀ èyí nǹkan ni mọ́ o. kan bí ọ̀sì kọ́ wá lè mọ̀ dálẹ̀ ṣé ìkíní kan ó wá lọ ṣé ìkíní kan ti di ṣé ìkíní kan náà wà láwọn onígbà so àwọn wà ní Jordan sáré ìṣọwọ́ ní Madina yẹn ó kàn ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn òṣùlù tó kó wá yẹn òṣùlù kan ni ọwọ́ akó ẹ̀jọ́ kó ọwọ́ ẹ̀ ìwọ gbogbo àkùrẹ́ ń ṣòbò ní yíò kọ́ ni wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ ojú wọn bí ọ̀nì ọ̀rọ̀ ìpínlẹ̀ ló kàn wọ́n. táwọn àfáà bá yí apá ẹnu láàrin láwọn àfáà bá dúró déédé ìwọ fi wọ́n lé àwọn ti báyé débẹ̀ nu ìwọ lọ sí ìbáyé débẹ̀ ìwọ gbájúmọ̀ àwọn nǹkan tó pàtàkì tó yẹ kọ́ ọ̀nà. èyí ò kọ́ ni wọn Ah, èyí ò kọ́ ní ma kọ́ ma kọ́ nìkan sọ́kọ́ nìkan òtẹ́lẹ̀ ẹnìkan sọ́kọ́ nìkan òtẹ́lẹ̀ kí nìkan nìkan èyí ò kọ́ ní ma ìmọ̀ gẹ́gẹ́ oníkan ọ̀pọ̀lọ̀ ọba subhanahu wa ta'ala ó sọ báyìí ayà yẹn àǹfààní sáré yíbẹ̀ ó tó mẹ́wàá alẹ́ yọ mọ́sálà báyìí alẹ́ yọ ilé òní ọmọ á dà lẹ̀ fún wa kọ́ bá dà lẹ̀ fẹ́ kálukú wa náà máa mú kọ̀ọ̀kan náà ah, tọ́ọ̀bà dé ọ̀la báyìí ẹni tó wá kú báyìí sí ni pé ẹmu fẹ́ ṣe bíṣẹ́ ti mẹ́wàá lórí bí alábí ṣe jẹ́mù tẹ́lẹ̀ so ó wá lọ sí kí nígbà ọ̀rọ̀ sí mọ́ para rẹ̀ káàdà lè sàbẹ̀ ẹ̀lì ìmọ̀kọ́ yìí àwọn ọmọ tó ń súnà kẹtù ń bẹ̀lẹ̀ ní ìlú táwọn gbajúmọ̀ rẹ̀ tá a bá gbajúmọ̀ gbogbo ní eléyìí wọ́n tó bá lẹ́kọ̀ọ́ bí wọ́n gbé tó múra kankan lé lórí ìwé ṣe tí wọ́n fi yóò múra kankan lé lórí ọkàn múra kankan lásán lórí asán ni orí irọ́ ni sọ múra kankan lé lórí torí pé sọ mú gírí gírí gírí tọ́lẹ́ torí ẹ̀rẹ́ nìkan lè mọ̀ wọ́n wàá fún àwọn sálábù tó lọ wá pé á ṣe ìkíní kan tí wọ́n náà lọ pẹ̀lú àfàṣù náà òun náà sọ báyìí ẹ̀rọ pé àwọn ti kú wọ́n ti kú bò àwọn ẹjẹ́ yẹn ni. irú nǹkan tó wá pọ̀ láwùjọ yìí ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ràn wọ́n fi bíbí ara rẹ̀ pẹ̀lú ní ètò lásìkò tiẹ̀. bákan náà nínú àwọn ẹ̀kọ́ ìmọ̀ ọjọ́ ti lọ àmọ́ àásọ eléyìí náà òun náà ní ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì onígbẹ́ta bá fẹ́ wá ìmọ̀ má kàkọ́ mà lérèfé má kọ́ ìmọ̀ ní o àwọn ìmọ̀ ẹ̀wọ̀ wàhálà ti ń dálẹ̀ fún wa ní òṣù ìmọ̀ àkọ́kọ́ lánàá nígbà táwọn ìmọ̀ gidi bẹ̀rẹ̀ sí ní dé wàhálà dé òdodo náà ń pè ní ni wọ́n ń pè ní òdodo àwọn àtọ́jú kéwùlẹ̀ yorùbá yìí ìmọ̀ èrè fẹ́nà pọ̀ wọ́n ṣe báwọn ti kọ́ ìmọ̀ tó yẹ káwọn kọ́ ni nígbà táwọn èèyàn wá lọ tàwọn dídí wọ́n dé àtàwọn tó lọ tàwọn kan ẹ̀kọ́ ìmọ̀ ní tó mọ̀ yanjú adọ́bùtú wal itqan adọ́bùtú wal itqan ìmọ̀ tó bá fẹ́ kọ́ kọ́ yanjú má kọ́ mà ní kọ́ wọn tàbí akéwù àwọn adọ́rọ̀ kalẹ̀ ọmọ awíran wọn ọmọ pẹ̀tẹ́wù ni ó ti mọ̀ bí kéwù sani kéwù wá jẹ́ yàn ẹjá kọ́ mà ní tó yẹ lù adúgbọ́lọ́dọ̀ náà níbi níbi níbi ṣúnà ẹwọ̀n gbà táwọn àfáà ṣúnà sí nígbàtá àlàyé àlùwàlá lásán tó bá ṣe nìsí àwọn yóò sì mọ̀ mọ̀ pé á kìíní yàtọ̀ kìíní ó ṣe kíní ó yàtọ̀ ẹni kó ní bídí àwọn sàlàyé àlùwàlá ẹni kó ní ṣúnà náà wá sàlàyé àlùwàlá ẹ mọ̀ náà méjèèjì pé wù kíní ṣe kíní ó yàtọ̀ tó lè yóò máa ń lo ìmẹ́lì yóò kàn máa lo ọpọlọ ẹ̀ sì ní gbọ́rọ̀ onímọ̀ kẹ́ máa mọ̀ pé mọ̀lẹ́gbọ́ yìí

bọ́bá lè fún ọ̀rọ̀ ẹ̀dẹ́ wípé ipò ọ̀fẹ́ họ orí lásán ọ̀fẹ́ mọ ẹ̀rí wo ìmọ̀ wo ló wá lórí bá a ti máa ń họ orí ọ̀ní bọ́ọ̀rọ̀ rẹ̀ lélẹ̀ ìmọ̀lẹ̀ yẹn máa ń kọ́ lélẹ̀ rẹ̀ àmọ́ tí ò bá ti sí mọ́ nǹkan dàrú wọ́n mọ́ náà àbá wa ń lẹ̀ ìgbàfàm ìkan náà sàbí ó kọ̀dá kọlẹ̀ wọn ni ẹgbà táwọn náà lọ sí ilé gẹ́gẹ́ bí kí ló ṣe lẹ́gbẹ́ ẹwà agbóòlẹ̀ yìí ń ka tún gẹ̀rẹ̀ wọ́n jókòó sí ìwà ló fà á ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àlọ́ wá ìmọ̀ tó dì kúrú àdọ́bùtú wà náà wọ́n ti kọ́ tẹ́lá wọn kéwù yẹ̀yẹ́ dà ń kéle ìbá ìfúngbó gẹ́ ẹja fara sọ sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ kan kí alukùránì ó kàn kọ́ ó kàn mọ kìláàkì oníṣẹ́ jù bí dunu ẹlẹ́ẹ̀jẹ̀ onímọ̀ fún wọn ó tó gẹ́

àwọn náà lè jọ ẹ̀rí dà wò nímọ̀ náà onímọ̀ mú ọlọ́run wọ́n ẹni lè ó ìmọ̀ tó yẹ pé ó ní hàn ìmọ̀ tó yanjú ìmọ̀ tó ẹ̀gbọ́n àlùmọ́ mùsàlẹ̀ ẹ̀rọ ìpàtàkùnlá ó ní mọ̀ sára ẹ̀ mọ̀ sára ìdákan ó lẹ́yìn tí wọ́n ń wá ìmọ̀ kó wá ìmọ̀ yanjú nítorí pé tí ìmọ̀ ò bá yanjú atẹ́gùn lásán lè dé yóò gba ìmọ̀ nìmọ̀ lọ́wọ́ torí pé kò ní kọ́ tó gbọ́ yíyọ̀ sí ilé ò bá nímọ̀ pa ìtí ìmọ̀ yòyò yanjú tó bá kọ́ ìlú títí àbá ọ̀ lọ àwọn ìrújú ti mẹ́ta ìrújú ló pọ̀ lẹ́yìn àṣùmọ̀ àtúkọ̀ tọ́ọ̀bà wọ̀lùkọ̀lù mùsàlẹ̀ ìfà àwọn ṣùgbọ́n àti yìí ṣùgbọ́n àti ó yára wu ni lọ ní ẹ̀mí wa jù lẹ̀ yìí ọwọ́ lọ kọ́ mọ̀ lérè pé ápà gbẹ́rù fún kọdé ni àti ìtòsọ̀ ẹ̀ sì wọn náà wò àti ìgbìn ẹ̀ sì ń gbé kò bá pẹ̀lú ápà máa gbé òfin lápẹ́lẹ́ ẹ̀yìn náà wo ẹ̀wọ̀ ẹ̀wọ̀ tí lọ láwùjọ wa tí ìbá ti pé ìwò jiná kéèyàn máa sọ pé ẹ̀mọ́ Bukhari ó dàlù àlárúwá lójú òkòjá mọ̀ ìdáàbí wọn náà lù àlá o kò já mọ̀ ìdájú wọn ló àgbà àlá o wọn bá ní kí ló dé ẹni tó ní pé nínú ìwáyà kan ó dà pẹ́bí sálù àlá ẹ̀yọ kọ̀ọ̀kan ló wá ń fọ gbogbo ẹ̀ ó fọwọ́ lẹ́ẹ̀kan ó gbọ́jú lẹ́ẹ̀kan ó sapá lẹ́ẹ̀kan ó pátí lẹ́ẹ̀kan ó ṣẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan ó ní oṣù àgbà wọn bò mí nígbà tó bí fọwọ́ lẹ́ẹ̀mejì ó gbọ́jú lẹ́ẹ̀mejì ó gbọ́jú ó ṣe kiri kan lẹ́ẹ̀mẹ́ta ó tún àgbà wa nígbà tó bí fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta ó ṣe kiri kan lẹ́ẹ̀mẹ́ta ó ṣe kí gbòdìdàlọ́ lálùmọ́ o àwọn ọmọ ìgbà máa ṣe o ṣé ẹ̀yọ kan ní káàbọ̀ ìlú ọ̀ àdímọ̀ yóò jíná ìmọ̀lẹ́bí ò jíná ló kó ọ mo jídò dáadáa kò wà mú kínú sí lọ́bà láà ẹjá àwọn ọmọ ilé sí ìjìnlẹ̀ lọ́nà àdúgbò rẹ̀ ìmọ̀ jíná ló bá tẹ́rí tí ìmọ̀ bá ni èyàn kan wá ó túnbọ̀ ní méjì wá ó wọ́n ní ìkìláàbù tó wà ń bẹ̀ ìkìláàbù tàná wúrò ní ìkéjì ìkìláàbù tàbọ́ọ̀dì kí wúlò ókè náà gbìmọ̀ pé yàtọ̀ ń bẹ láàrin ìkìláàbù tàná wọ́ àti ìkìláàbù tàbọ́ọ̀dì amákò yé ìgbà tí ò ń yé lóṣù kú gbẹ́jú ádàrú ẹwọ láwọn àti bẹ́ẹ̀ kó já wú wọ́n lọ yọ́nà tó jáde wọ́n kóra ìrà sóhun wọ́n ti ṣe

sẹ́rí tí ìmọ̀ bá ti jìnnà láyé náà àdánwò tí ó bá yẹn ni pé tó bá kàn ti bá rẹ̀ yóò kàn sọ tó bá bẹ̀rù wọ́n lọ ní ṣùgbọ́n na àtúnrọ́bì ábùdí ilé iná pẹ̀pẹ̀ ábùdí yìí nke kẹta ànábì ànábì òkú sọ́mọ̀ lọ wọ́n lọ sọ bẹ́ẹ̀ ìjọ fún wa débi kó sọ̀rọ̀ àwọn bá ànábì ó bá ní ànábì musa ọlọ́wọ́ bá sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tààrà ọ̀rọ̀ tààrà lọ́gbìnlẹ́nu kò òkè ṣe ọ̀rọ̀ ọdún lọ́wọ́ bá tó bá múta sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tààrà ìwọ kò sí mùjíza kankan àbànùkùránì ọdún lànàbì tó gún eyi èyí wọ́n jẹ́ mùjíza ni ó ti dàrú tó pé kò wà kò dídùn dáadáa kò wà ní bẹ́ẹ̀ hàn gbogbo ìmọ̀ tá a ẹ jẹ́ ká jẹ́ kó dìrò dáadáa àjọ́bùtú wàlúwàbá wàlú ìfà àwọn ìyàjọ́ mẹ́rẹ́ yìí rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ti wà wọ̀ ẹjá àbẹ́ kankan ó fi kò pé ní dáyé lóhùn alákùnlé ha àjọ́bùtú wàlú ìfà àwọn ẹ̀kọ́ ẹgbẹ́lẹ́kẹ̀ẹ́jọ òun náà ní pé ẹni tó bá ń kọ́ ìmọ̀ ṣé ilé ìbáwá wá gbogbo tá a sọ yìí àti wá mọ̀ àti gbìyànjú àti wàhálà lọ nígbà èèyàn bá ti wá débì kan ló mọ̀ ìmọ̀ wá ló pin wàhálà wà nù. ó wá kó mọ̀tọ́ọ̀lá atolùkòtò mọ̀tọ́ọ̀lá atolùkòtò. ìkànnì àbá ló sọ ó ní káàdà ìlú fi sùdúrù mi jà ثم انتقل إلى بطون الكتب وكان مفاتيحها

kọkọ gbọ́dọ̀ àwọn àfáà lọ àwọn ni wọ́n gbé kọ́kọ́rọ́ lé lọ́wọ́ ṣèwádìí kọ́kọ́rọ́ táwọn àfó gbélé wa lọ́wọ́ olè bá gbogbo ọmọ yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé àwọn kìíní kan ń bẹ àjẹsára là ń pè nínú mọ̀ tẹ́rí bá àjẹsára ti wà wọn àwọn kìíní kan náà ń bẹ ìmọ̀ àjẹsára ni akẹ́kọ̀ọ́ ìmọ̀ gbọ́dọ̀ kan bẹ ọ gbọ́dọ̀ gbìyànjú àti ọpọlọ ha wọn tí àwọn yíò ti mọ̀ bẹ lára àwọn èèyàn ni ó dà gẹ́gẹ́ bí foundation nínú àkídà wọ́n ní tíra tọ́ha nínú hadith wọ́n ní tíra tọ́ha nínú balago wọ́n ní tíra tọ́ha nínú náhù wọ́n ní tíra tọ́ha nínú sọ́rùkù wọ́n ní tí pẹ́ẹ́sí ọ̀hà ní agbé nígbọ́ tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ tó bẹ́ dàrú ọkàn jọpọlọ padà síbẹ̀ nítorí pé bẹ́ẹ̀ nìpìlẹ̀ òun lọ́gbà ilẹ̀ ọ̀rọ̀ olóòrùn ọba tẹ́lẹ̀ ọ̀pọ̀lọ́

tíra ríra sì ré yéè gbèsè lásìkò tá a wà yóò gbèsè ní o wọ́n kà gbé tíra mi wá fún ọmọ ìdára lọ́wọ́ wa ìdí ìdó ní títí kiri kẹta rẹ̀ wọ́n rẹ̀ náà kiri kẹta lọ́wọ́ àwọn òkú tí ó dé òkè wọn àmọ́ èèyàn gbọ́dọ̀ fẹ́ sá àbá àkọ́ mọ́ra tọ́wọ́ bá rà á yẹ́n àwọn fóònù dágbé káàkiri mọ́jà kí fóònù tí ó kàn máa fóònù Facebook kó bẹ́ẹ̀ ẹ kí ni kan sábìlà kó tiẹ̀ bẹ́ẹ̀ kí ni kan kìnìkan ọba kó gbọ ẹbẹ̀ tán yíyẹ pé táwọn fóònù yìí bá ń bẹ lọ́wọ́ rẹ sábàdí ọtọ́ ọ̀nà túmọ̀ fóònù báyìí facebook ọlọ́ sí o kí ni wọ́n ṣe ó kásírà ni. ọba rẹ tó wà lórí whatsapp àwọn gúrùpù tó wà àwọn gúrùpù ọbẹ̀ kankan ọbẹ̀ kó nǹkan jọ lọ́wọ́ pàtí mo ní láti fún wa yìí. àmọ́ ara síra yìí ìtàbá má jẹ́ pé akọ̀ wọ inú ilé rẹ̀ báyìí ẹ́ ìmọ̀ ló jòkó yìí ìmọ̀ rẹ̀ má jò jẹ́ pé ó yóò jẹ́ pé bọ́ sí bẹ́ẹ̀ náà lọ ń kà ní tí wàhálà wà níbi ìjà àfá rẹ̀ sẹ́rí ọ̀sọ̀ nìyẹn ti wàhálà kódà ẹ mẹ́jẹ̀ sọ yìí o bí ti ń lò ó ló ti máa mọ̀ ká síra bí ti ń lò ó ti máa kà ó ti máa kà yóò mọ̀ ó tún gbọ́dọ̀ máa kà sí mi torí tó ọba kà tó bá kàn dé báyìí torí tó bá jòkó bọ́dún márùn péré just five years ọwá jòkó ọ̀ka síra mọ̀ mẹ́jẹ sàn o kan tó lè rí mú padà olùlọ́dún mẹ́wàá o torí pé ọ̀kọ́kọ́ lékún náà ẹlẹ́ẹ̀kejì nínú tó ọmọ tó ti lọ kéde tó láwọn ọmọ yẹn máa ń wọn ní aláàmọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ àdúgbò bíbá àgbàlẹ̀ ìràpàtọ̀wà wọ́n ní gbogbo tí rọ̀mọ̀dọ́nù bá bọ̀ báyìí ọmọ ṣe mọ̀rọ̀ já a gbogbo kìtàbù sí àwọn ìtàkàrọ̀ tó lọ wọn ṣàkóso àwọn lọ́dún yìí wọ́n tún tún gbé lọ́dún ìpadà wọ́n máa máa ní bẹ́ẹ̀ ní tí gbogbo mọ̀nà sábà bá ti ń bọ̀ àwa tó láàbò lẹ́yìn ká máa lọ mójútó àwọn ọmọ sáyìlì tó so másìkò náà aláàmọ̀ sọ̀rọ̀ àdúgbò bíbá yìí sọ̀rọ̀ yìí àmì àwọn àwọn náà múrù mẹ́yìn náà wá ìmọ̀ràn nu wọn akẹ́kọ̀ọ́ yìí kẹ́ ọmọ jòkó mùtọ́lá àtòkòtò jẹ́rí ẹ̀ ní ẹ̀rí tẹ́lẹ̀ gbogbo bàbá ìkíra orí èrè ìkíra orí ìjòkó tíra ọ̀nà tó wà sáyé dáyé fóònù má jẹ́ kí fóònù tiẹ̀ tó jẹ́ tíra tiẹ̀ tó bá ń tíra ìlànà ọ̀nkà tíra lọ́dún náà tó bá ń tó bá jòkó ọ̀nkà tínú mọ́tò ọ̀nkà mọ́ bàbá wa sọ àwọn òrùlú àti wàrà mọ́tò wọn làwọn ọmọ ẹ̀mọ wà kí ló dé mọ́tò gidi lẹ́ni ẹ̀mọ àkókò àjùmọ̀ wa mọ́tò àwọn pìfẹ́ káwọn ọmọ lọ yìí wọ ọmọ yá káàbù àbáwọn ọmọ mọ́tò ìrẹ́lùtọ́ àkókò àwọn ọmọ aláwọn dráìvì yẹn ká ní mọ́tò ló ń gbé àwọn lọ àwọn kan sí fóònù àwọn ni àwọn ka sílà lọ́dọ̀ àwọn yẹn àwọn ẹlòmíì bẹ lọ́mọ akẹ́kọ̀ọ́ òun náà nílò àwọn fóònù táwọn yìí o kò mọ bóun náà ti ń fi fóònù ka sílà kò mọ́ òun rẹ̀ lò bí àwọn fóònù yìí Facebook WhatsApp nǹkan kan gbogbo ẹ̀ ó ṣe bí sọ́mọ mi ṣe nìkan ọlọ́mọdé àti náà akẹ́kọ̀ọ́ rẹ̀ èèyàn onímọ̀ tí ó ń àmọ́ mọ̀ rà mọ̀ rà náà gbìyànjú àti máa wọ owó lọ́wọ́ máa dájọ́ ọmọ mọ̀ rà máa jẹ́ gbèsè rẹ̀ fọ́fọ́ sẹ́ padà ọmọ jẹ́ gbèsè mọ̀nà kan nígbà tẹ́ni tí máa ń ta tí káfíńtà bá lè jẹ gbèsè rà níṣẹ́ tí ń ṣòwò ìyá tí ń ta ó lè lọ fẹ́ràn ríra ọjà pé tó bá ta owó máa dá owó padà ìwọ ìwọ náà máa yáwó lọ òfin jọ́gọ́rọ̀ lọ àwọn onídìrà fẹ́ ń ta dìrà jẹ́ kí wọ́n mọ̀ náà pé ah ìṣáàtò ẹ̀ ẹ̀ kí san owó yìí ẹ̀ mọ́nà tì fọ́tí tàbí ọlọ́dà ló pẹ́ ọlọ́wọ́ bá ń sọ yóò jẹ́ bẹ́ẹ̀ yọ ibi iṣẹ́ ẹnu iṣẹ́ ti ẹnu wọn náà wà wọn. abẹ́mọ̀wò karamba ní òun ah kéèrè yóò máa yáwó la dìrà ni àmọ́ rẹ̀ yáwó la gé ní. nígbà tó mọ̀ pàwọ́ yára bí àwọn jìnnì òjò àti ìyàrá nípa àdéhùn àmọ́ yáwó rán gé ní lọ àwọn òde tó máa ń lọ tó bá ti wá òde tó bá ti wá lọ yóò ti wá òpin tó òpin tó parí aṣọ yìí tá a ti tọ́ sàn yìí

nígbà tó kàn bá dọ́wọ́ ẹ̀ báyìí kókó máa ní láàrin ẹ̀fẹ́ ah inú wọn tí mo ní yòó ìmọ̀ gbọ́dọ̀ gba ten percent ah ìmọ̀ gbọ́dọ̀ gba thirty percent ìtumọ̀ pé wọ́n ti gbà lẹ́gbẹ́ ọ̀nà fìlàfìlà fìlà ni táwọn afá àwọn ọmọ ìkẹrù ọlọ́mọṣẹ́ àwọn oníkàlùkù wọn lọ́wọ́ bákẹ́rẹ́ náà àwọn ẹ̀kọ́ ẹja sọ méjì irú ta múlọ fẹ́ ó pàtàkì pé asáhìbù sàhìb ọ̀rẹ́ máa ń wọ́ ni lọ́nì ìjọta ọba lọ́rẹ̀ wó níṣòwò lọ́rẹ̀ tí ohun gbogbo ayé díẹ̀ owó ní bí ó ti fà ọwọ́ ní owó ni ọmọ bó níṣòwò sọ̀tá tó ìgbé ìjọba ti jọ ń sọ̀rọ̀ báyìí tó wù bá kẹ̀ ká kíní kan lẹ́nu táìmù tó bá pè sí wàá lọ́ni ah wò ó pèsè ká mọ́tàlá fún ẹni lágbára ni ó ń dààmú ìgbẹ́ sẹ́yìn ṣe hàn pé ọ̀rẹ́ àtọ̀ ọ̀rẹ́ tọ́jọ́ ń ṣòwò ìjọ táwọn náà bá pera wọn ọ̀rọ̀ kí ni wọ́n jọ mọ́ sọ ọ̀rọ̀ bísíẹ̀sì náà ni tí ọjà kan wà lẹ́wọ̀ bá ọ̀rẹ́ ẹgbẹ́ sí o bẹ́ẹ̀ ni wọ́n tọ́ ní wẹ̀rẹ́ tó bá ah mo lè o ìfẹ́ àmúṣe káwọn dálà bùkẹ́ tọ́ ni ah àbá ẹ̀ gbóná ẹ̀ kí ló kọjú ẹ̀ àdékẹ́kẹ́ ìwọ náà kí lọ́ọ́ lọ́ọ́ ṣe ọ̀nà ọ̀rá

ẹ̀kọ́ ilé yìí gbogbo ọmọ kéwú kálọ̀ ìwà bí wọ́n ti rìn òun náà ni ọmọ kéwú akẹ́kọ̀ọ́ ìmọ̀ ó gbọ́dọ̀ mọ iye àwọn àfáà àtàádógó máa ṣe àfáà tí ń kọ́ wa kéwú a gbọ́dọ̀ lo ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀. kárí kí ní kan bẹ̀ bí àárín àwọn èèyàn wá rò pé ìlànà àwọn bídíà ní kájú ẹ̀kọ́ pẹ̀lú àfà irọ́ ẹ̀kọ́ pẹ̀lú àwọn àfà bí ó ti bẹ̀rẹ̀ ọlọ́run ló kọ́kọ́ pàṣẹ rẹ̀ fáwọn sàhábà ẹ gbọ́dọ̀ máa gbà nábì ma rẹ̀ tí máa ń mọ́ra bá kó ń bẹ́ẹ̀ tí máa ń mọ́ra gbọ́dọ̀ máa gbà nábì níbi wọ́n ti wọ́n bá nábì lò wọ́n ní dábàá díẹ̀ ẹnu ọ̀nà nábì wọ́n yẹ máa ń kàdà tó báyìí abàdáyì ọ̀rẹ́ bìlì ìgbé alẹ́bìlì máa sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ pariwo gbà gbà gbà bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n wà mú orí ẹ̀kan náà báyìí wọ́n wà máa mọ̀ fi kàn orí ẹ̀ tí ẹ pé hàn ní tètè gbọ́ àyíká àmọ̀ tó bá ń sùn pọ̀ ní ìwùlẹ̀ gbọ́nù so tí ò bá sùn yóò kàn máa fi ilẹ̀ pé ah ta ló wà mẹ́rin ah àsàlámù aláìkùm subhanallah ẹ̀kọ́ rẹ̀ ọmọ tí ó fún náà bá fẹ́ lọ ní àfáà rẹ̀ mọ́bọ̀ ọ̀sán ọ̀sán ẹgbọ́ta èmi ni Abdullahi mojú wá ń ta àá alìmẹ̀ ìtòlẹ̀ ní ẹ̀ńsò ní inú ìkòtò ìnajú ni àìlẹ́kọ̀ọ́ ni a mọ́ ní ẹ̀kọ́ pẹ̀lú àwọn àfáà tí wọ́n máa ń kọ́ wọn nípa lára àwọn tó sọnù ní àwùjọ wa wọ́n lérò a ní ẹ̀kọ́ ìdèbí tí ó ń bá ti máa bá fa àwa sọ̀rọ̀ ọ̀tọ̀ ni bá ti máa sọ̀rọ̀ wájú rẹ̀ ni a ní máa gba wájú ẹ̀ sọ̀rọ̀ a ní máa lọ àfa àwa a ní máa wá kó gòkè àtàbá a máa lo ẹ̀kọ́ tó yí ìkoro torí ta bá ń wájú àwọn tó wá bábà bá gbé ìgbàdá nígbà àmọ́ owó bá ti gbà lọ́wọ́ rẹ̀ o ní òun àwọn oníbi ẹ̀ta fi lẹ̀ o ẹ̀jẹ̀ kí ni ẹ̀jẹ̀ kí ni kàn mí láwọn. àmọ́ tó gbọ́ àwọn tó bá yẹ ká ṣe làwọn ti fáwọn àǹfà wọn kódà àwọn nínú a gbọ́dọ̀ tó lágbára dé ni pé ìkànnì àwọn àǹfà wọn aláàlámọ̀ tó bá kàrà àgbèjì rẹ̀ kábẹ̀rẹ̀ ká sí àwọn tí wọ́n kọ́ ń pa àdáàbò tá àwọn olùkọ́ láwọn àǹfà ṣùgbọ́n wọn bá dé ni pé lẹ́yìn pọ̀ gbọ́dọ̀ ó ní àdàpè kan táwọn èèyàn kò tó fi gbajúmọ̀ ọ̀ gbọ́dọ̀ wọn pè bẹ́ẹ̀ tí wọ́n bá mọ̀ pé yàṣẹ ìkànnà yàṣẹ ìsìn àfà mi yàṣẹ ìkànnà àfà wa pọ̀ tí wọ́n mọ̀ pé wọ́n nù lọ́wọ́ àpè pé ah, dájú Abdullahi ẹ̀yìn àfà rẹ̀ dájú Abdullahi tí wọ́n tó bí Abdullahi àmọ́ ìlú ẹ̀kọ́ pẹ̀lú àgbà Abdulrahman ẹ̀yìn làmì ẹ̀wà ńlá ìwọ̀lẹ̀ ńlọ ọgbẹ́rẹ́ ah, àá àrà ṣe èkó pẹ̀lú bọ̀wọ́ rẹ̀ tí òwò bá lò níjọ́ náà wàá pe àbá rẹ̀ ní àbú Abdulrahman yóò ní àbú Abdulrahman sọ pé nì kí ìṣèrọ́ọ̀bù tó máa bẹnu ẹ̀ kó yàtọ̀ sí gbogbo tí máa ń pe àbú Abdulrahman àwọn sàhábà tí wọ́n ń la àwọn ọmọ tí wọ́n tó wáyé pé wọ́n àbú Abdulrahman báyìí níbi ẹ̀yìn jẹ́ ìkan kanu síra ẹ̀ sì máa rí adábù níbi jẹ́ nǹkan yá Abdullah yá pẹ̀lú àwọ̀ àti inú tó sọnù ó ní ẹ̀kọ́ pẹ̀lú àwọn àbá kódà yóò burú dé ẹlòmíì nígbà tí ò lẹ́kọ̀ọ́ pẹ̀lú àti ẹ̀kọ́ tí ó mọ́ àwọn ẹlòmíì tí wọ́n jẹ́ àbá láwùjọ wọn náà kò yẹ ẹ̀kọ́ pẹ̀lú rẹ̀ pọ̀ lára ìlú ẹ̀ ìsàlàyé dáadáa láàrin ìlú ti lọ a máa lérò pé níbi díẹ̀ àwọn kíní kẹta amọ́rò báwọn bíjà ló ń ṣe o àwọn àkejì wà bẹ̀rẹ̀ àmọ́ nípìnlẹ̀ tẹ́lẹ̀ gbogbo àwọn ọmọ kéwú ẹ̀ẹ́kọ́ máa lọ lè gbégbé ẹlẹ́ àdánù àkejì ni àmọ́ àkejì ni yíò ní o in tó jọ ń bẹ nínú táwọn sọ̀hábà gbà náà lò anáṣibìnrin máa lè pè radiyallahu ta'ala anhu

bá a ti rí pẹ̀lú àwọn àfa kó lẹ́kọ̀ọ́ a ti jòkó pẹ̀lú àwọn àfa wa kó lẹ́kọ̀ọ́ a máa sọ̀rọ̀ níwájú àwọn àfa lẹ́kọ̀ọ́ kódà kó bá yẹ kó bẹ́ẹ̀ bá àfa rẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ẹlòmí náà ni o ìjọ rẹ bá àwọn èèyàn gbọ́dọ̀ rí pé múdù rẹ ti change ìhà ẹni ìjà pariwo láti ẹ̀kan ó rẹ báyìí kò dá أن يزيدنا وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء أصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين إذن عاد مسلم إن شاء الله تعالى على بلوغ الله àmìlú ọ̀rọ̀ ìjọ bí ọjọ́ orí tábà tún máa pàdé ọlọ́mọkẹ́ àdámọ́ pàdé lọ́jọ́ ọ̀la àwọn fọ̀dílà tó ṣẹ̀rẹ̀ Abdulgani Juma alhamdulillah àwọn tó mọ̀dá ọmọ ṣáyé kan tó bẹ́ẹ̀ ní ìdúró àti ibi tí mọ̀ ní ìfún wọ́n ti lọ mẹ́ta láì sí wọ́n máa máa fá àwa dáadáa ògbò yẹn tìgbà tí mo mọ̀ wọ́n gbogbo yẹn náà mẹ́rin náà mọ àwọn náà mo tún wá máa wọn sáàdù wa náà níjòkó níbí ó ti bẹ́ẹ̀ ló báyìí wọ́n wá mọ bàbá wa kan náà ní mo ṣe ọ̀dọ́ láti ṣe kàtó bẹ́ẹ̀ ní ìdúró ọlọ́mọta bá ti dáadáa fún wọn. abẹ́rẹ́ ọ̀rọ̀ máa sùn àwọn ọ̀tà alẹ́mú dáadáa ọlọ́mọta bá ti fún wọn. àtẹ̀yìn àti gbogbo àwọn alẹ́mọta àwọn ìlú náà máa kún nílẹ̀ mọ̀tà tó sí àtàkìlẹ̀ àti gbogbo àwọn àbáàrẹ̀ ìmọ̀hàd tẹ́kọ́ wálé tí ó ní àti tán wájú alukọ ni àti gbogbo àwọn mọ̀ṣáyìkì náà tá tó dùkú ọlọ́mọta àtàkàlẹ̀ fún wọn náà bẹ̀rẹ̀ وصل اللهم وسلم على سيدنا محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.